àti àwọn olùkọ́ wa gbani ìyájọ́ olùdánilẹ́kọ̀ọ́ wa àti wọn pé wọ́n kàlọ̀ sí àrùn wa níbi òkèèrè ẹ̀kọ́ kí ọlọ́run bàrẹ̀kẹ́lá ọlọ́kan kọ́mọ bá wa pẹ̀lú nílẹ̀ bíbọ̀ wọn ní gbogbo gbà àlùkò àlàáfíà àtàgbára ọlọ́kan kọ́ba tó pèsè rẹ̀ fún wọn. ní báyìí ní àìní fẹ́mi àsìkò ìṣòfò torí ọjọ́ tó ti lọ. a nù gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lọ láti ibi tí aróko ti sí ní ìjọjọ tí abáfẹ́ ọkàn bá wa lọ. eléyìí tí wọ́n bá wa ṣàlàyé káyìn ní ìjọjọ omi al'iman bil-yawm al-akhir wa kullu ma sahha fihi min al-akhbar wa bima yataqaddamuhu min al-alamat wal-ashrat ibi tí a jọ wá dé ní òmìnira المعقول وأن ما شاء الله كان وما لم يشاء لم يكن فلا يقول إلا ما يشاء والله تعالى على كل شيء قدير وهو خالق كل شيء فعال لما يريد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله المجتبى أعتقد يا بلال أقرأ شخص جسمي أنبوى محمد على كل شيء أسجي اليوم ألم أن شخص أنبوى محمد منه àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀. Àwọn olùtẹ̀lé ìlànà nígbà Mùsùlùmí ìlọ́kùnrin ìlóbìnrin ọlọ́run bá mi kẹ́nu. Ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run ṣe wá lẹ́nu ìkẹ́ ọlọ́run kẹ́ wa láyé ṣe wá lẹ́nu ìkẹ́ nínú sáré ṣe lẹ́nu ìyẹnu sí lọ́gbẹ̀gbẹ̀ àkìyámi ẹbí bọ̀rọ̀ tí à ń bá bọ̀rọ̀ ní jọjọ lára ń tí a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí oyè nǹkan ẹni bá sọ fún wa nǹkan bá fún wa ní ìrọ̀rọ̀ nípa rẹ̀ ní pàtàkì jùlọ àwọn tí yóò wáyé kótó ti tẹ ọjọ́ ìgbẹ́gbẹ́ àlùkìyà náà kótó ti tẹ yóò tó aláàfin nígbàgbọ́ sí ibẹ̀ ni ìmọ̀ ti wá wá pé àti sọ̀rọ̀ tó nípa àṣẹrẹ́ tó sàn àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ mi ètò ìpè yóò kọ̀ọ̀kọ́ wáyé kọ́ọ̀lù àyè àmàtàn kó tó di pé ayé ọ̀gbàrí pátápátá lónìí lágbára náà bá àwọn ọ̀nàmọ̀ díẹ̀ nípa àṣẹrẹ́ tó sàn. ìkíní kò sẹ́ni kankan tó ní ìgbà wo la yóò parẹ́ àfọlùbà subhanahu wa ta'ala nìkan. níbi ìlànà kí á mọ̀ tó ọ̀sẹ̀ ń bẹ̀ mọ́ ẹni olùkọ́ kan ọ̀gbá. ọlọ́run bá wọ sí iná rẹ̀ mọ́ láàmúlọ̀kà mọ̀tàrà bá wọ́lá nàbí yọ̀m mọ̀rẹ̀sálà wọ́lá àhàdà nínú sọ̀lẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀mọ́nà àwùjọ. iná rẹ̀ wọ́n sì lẹ́nu kankan. yálà يخلي الملائكة تجمع السنين إلا صلى الله عليه وسلم عندما تصدر بسي الله عليه وسلم أيها الوسيقين رمال لكتنا إنا أمان يولي أما يتريد يعني بسي الله فغير من متى يكون متى يكون سنة لا يعلمها إلا الله فرق من من استعصر الله تعالى بعلمه ẹ̀rọ ìtọ́lẹ̀ ìdáná ọ̀pọ̀ dáná tí ọ̀sẹ̀ ntọ́nà ńlọ́jọ́. Ní àdéhùn ní ọjà dáná àdéhùn ọlẹ́ẹ̀kejì ní àgbáyé nàìjíríà. Nílákòjì lọ́lẹ́ yìí, ọwọ́ ìyáwó lẹ́yìn ọwọ́ àmì Muhammad sallallahu alayhi wa sallam. Oúnjẹ lóore àmìlì ìdáhùn, oúnjẹ lóore àmìlì ìdáhùn. Nígbà إلي أخبرني عن الساعة فصلي إذا لم تعمل الكروس إذا لم يوقع عليه أنا عند لمبي ما المسؤول عنها بأعلم من السائل اسم ربيعي إذا كان ملك جبريل أوتي منها إنه من أنبارني ẹ̀ńtà ń bi léèrè nípa pé ẹjọ́ ìlànà kìá ní ọ̀rọ̀ tòun kò lè ní ìlànà rẹ̀ bí ẹ̀ńtà ń béèrè. Yẹn tó bẹ̀rẹ̀ fún ìbéèrè wá sí mi, èmi náà mú mi. Ṣàtà ó lè máa ń bùn yìí nílà gbọ́sọ̀ mi. Ọ̀gá mi kàtà mi, ìjọ mi, àlùkí àmì ọ̀tọ̀. Mọ́lẹ́kọ̀ ìmọ̀ràn ńlá mi. Jùbọ̀rí ńlá mi. Àníbi àyíká àlè ìsàlásù ọ̀sẹ̀ náà mi bó tilẹ̀ jẹ́ pé wíwáyé rẹ̀ sísọ̀kalẹ̀ rẹ̀ wá sáyé lọ́wọ́ ní àmì ìṣàkóso yóò tó tóbi jù láti mọ̀ pé alẹ́sọ̀rọ̀ ilé kùnúkùnú ìlọ́ra ìgbà ní ọ̀nà o. èyí tó ń bọ̀ láyé ọ̀pá rẹ̀ ìmọ̀ yóò sí lọ́wọ́ mi kankan. ṣùgbọ́n àwọn àpẹẹrẹ àwọn àmì kan bẹ tí ó ṣíwájú káyé tó tán àwọn àmì àníbi ṣe àlàyé rẹ̀ fún wa a ní ìlànà ọ̀fọ́ ọ̀rọ̀ àpèlú àṣẹwà ọ̀tọ̀ sáà àwọn àmì àtàwọn àpẹẹrẹ káàbù pé ayélujára ti lè kùnú kùndùn ó kù sáàtà ayọ̀ parẹ́. àbẹ̀wò àwọn àfa àwọn ọkùnrin sẹ́mi mẹ́ta ó sì ní nǹkan mìíràn àwọn kan nílẹ̀ bí wọ́n pé ó ti wáyé ó ti ṣẹlẹ̀ ó ti lọ àwọn kan bẹ tó ṣe wípé ó sì ń fọlẹ̀ lọ́wọ́ wàlá àyàgbáàlù ọ̀yọ́ tó gbò ó sì ń fọlẹ̀. ìkẹta lè tó ṣe wípé àwọn àrùn ńláńlá ó ti fẹ́lẹ́ bá fi ń dé báyìí yóò máa rí lura wọn rí lura wọn ni ọjọ́ ìgbà ìkíámẹ̀ tí yóò fi wá tó. àwọn afárá kò ní àṣírá tó sáà àwọn àmì ọ̀pọ̀ lọ yàrá ìkíní nínú rẹ̀ olùgbẹ́rẹ̀ ìsàkànnàbí ìsàlọ́lá ọ̀hún ìwọ̀sálàm nínú sọ́nà ọ̀dáná ìnáàbí ìsàyé ẹgbẹ́ bí òjíṣẹ́ ọlọ́run àmì àkọ́kọ́ ìlẹ́gbẹ́ tábì wípé ilé ayé yìí ó ti lọ síbi àmọ́kùnrin nínú hadith ètò sáàlì tí ó gbà wá ẹlẹ́gbàá ń yọ ní sí i. èmi lọ́rọ̀ sórí ọ̀la ìsàlọ́lá bọ̀rìtò alẹ́wàsáàtò ẹ̀hátáyémi ọlọ́run bá mi sáyé ó ṣe mí lójúfẹ́ ọlọ́run ọ̀run mi ti fàkọ́lẹ́yìn àti ìyìn àtàlùjẹ mi àkókò ìtọ́lá mi wẹ̀sáàtò kàhátẹ́yìn alùkìámì ọjọ́ gbogbo alùkìámì ìwé ọlé rẹ̀ ó dàbí báyìí ó wá pa sàdáàbà rẹ̀ ìyẹn àtàǹpàkò rẹ̀ ilé ìfà ìfàbẹ̀là àti ìtọ́jà láàmì àmì ìwà ọkọ̀ méjèèjì ọkọ̀ ọ̀pọ̀ ẹni pé bó ṣe orí mi ẹni pé ìwọ̀nba tí ń bẹ láàrin ìka ara ní àtìká àtàbẹ̀là ẹgbẹ́ ṣe sọ́ọ̀tì oríṣi kúrútó bẹ́ẹ̀ náà ni àsìkò tí ọlọ́run ní ni àtàsìkò tí a yí fi ọ parẹ́. bàbá wa pọ̀ tóbi kọ́lọ̀ ń kọ́ bá mi kẹ́mi nínú tí àwọn nǹkan náà ti sọ nípa àwọn àmì tó ń ṣàpẹẹrẹ pé ayé ti sọ parẹ́ níbi àgbẹ̀wẹ̀lò ha ànàbí yìí sọ̀lọ́lá ọmọ àlẹ́ yìí wọ̀sánlẹ̀. àkọ́kọ́ àwọn àmì yìí ẹni ní mọ́tàlá ọ̀gá tí àwọn àmì yìí fàyè. sílẹ̀ fà yíyá ń dàrú ànàbí yìí á sọ̀rọ̀ ìgbà mẹ́rin omi ànábì òfin ìgbà lẹ́yìn tó fi wípé kò ní sí ànábì kankan mọ́ lẹ́yìn rẹ̀. Ìyàkọ̀tù gbọ́ ìta wọlé ìta bẹ́yìn náà wọ bẹ́yìn náà kì í wá ànábì nàbí yìí ọlọ́run tẹnu báyìí. Kò ní sí ànábì kankan tí ó la òun àti ìparí ayé kò ní sí ànábì ọlọ́run kankan tí ó la òun láàrin. Adé pé ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe pé ó ti wáyé ó sì ti lọ olùdéyìn sàtìmọ̀déyìn sallallahu alaihi wa sallam. àmì ẹlẹ́ẹ̀kejì mọ́ọ̀tì nàbẹ́yìn kí pípa nàbẹ́yìn tó kọ́ náà ó yá mọ̀ pé ayé tó ń lọ síbi kòókò yìí ó kù sáátà ó sì gbé ọ̀gá yìí láyé oṣù parí. sábà ń sọ nípa àwọn àmì ìlànà tó jẹ́ àmọ̀ wípé bí bá ti ń tẹ̀lẹ̀ ayé ti ń súnmọ́ ọ̀pá rẹ̀. títẹ̀lẹ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé kíkà lóko ká tún múra múra múra ṣíṣe rẹ̀ ní ṣíṣe hajjina sáwọn ibi mẹ́sísẹ́. ìṣẹ̀lẹ̀ rẹ̀ wípẹ̀lẹ̀ àkùbárì nàbí ìṣẹ̀lẹ̀ àmàlẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ ń tọ́ka sí wípé síṣàtì wàṣíbì tó ń gbòòrò sí i ti ànábì ànábì òdodo ni èbí tí ọlọ́run pa ara ni nítòótọ́ kí ni orí nǹkan lásìkò tí nǹkan ò tí ì nǹkan wọn wá ṣẹlẹ̀ níbàámu sí bẹ́ẹ̀ tó rí ibi ṣe rí síwájú ó ń tọ́ka sí pé ànábì ọlọ́run tòótọ́ ìyànà bí ṣe ẹgbẹ́ tó ìtẹ́lẹ̀ kejì mọ́ọ̀tù nìbẹ́yì ikú àmì ní àmì kan ló jẹ́ nínú àwọn àmì tó jẹ́ àmì wípé ayé ìfi lọ síbi kùnkùn dẹ̀ nínú hadith ìṣẹ́rọ̀ ìmì malik fi ẹ gbà wá oníṣẹ́ náà bá sọ́nà báwọn àlẹ́ ìwọ̀sọ́lá sọ pé ó àrùn bẹ̀ síta báyìí ní yàtọ̀ lè sáà lẹ́yìn tó bá kọ omi mọ́rọ̀ sí i. àwọn nǹkan méje kan ẹ kà á àwọn nǹkan mẹ́ta kan ẹ kà á yóò ṣẹlẹ̀ ayé tó parẹ́ lẹ́yìn tó níbi wàá dà kọ́ níjọ́ náà lọ́nà omi mọ́rọ̀ sí omi ní ikú òun ànábì sallallahu alaihi wasallam. eléyìí jẹ́ lára àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ kótó dùn ún pé lára àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀ ìwé ìṣàmúlẹ̀ ni ìṣèkádọ̀ tó náà ìwọ́ pọ̀ débi wípé yẹtẹ́ẹ̀mì náà sàn sọ́dọ̀kọ̀ àwọn èèyàn ní bùkátà sí sádàkà ìfọ̀rí àánú òmìnira tó fẹ́ fìdọ̀ àánú. ọ̀sẹ̀ ilẹ̀ gbàtà òun lẹ́nu ọ̀gá tó ṣe fẹ́ láti gbà lọ́rọ̀ títí kálukú lọ́lọ́run ó ti rọ̀ lọ́rọ̀ kálukú lọ́lọ́run ó ti tẹ́ kálukú ní oṣooṣo lọ́wọ́ àwọn àmì àpẹẹrẹ tí ó ṣẹlẹ̀ ní kálukú àmì oṣooṣo ẹnìkan ní àkóso ẹ̀ka àtúkọ̀ yìí ọ̀dà. ẹnàdúró rẹ̀ fẹ́rẹ́ bí ọ̀gá ọ̀hún àmì àbúrò rẹ̀ rà ẹlẹ́gbàá ní ọmọ sí i. ó lè ṣe sẹ́lẹ̀ ọ̀gá sọ́nà ọ̀gbọ́n àdéhùn ọ̀sọ́nà sọ pé ìyá ọkọ̀ ní sáàtù hàtà yẹ́tùrọ̀ sí ìkúrò máàlù ọ̀yẹ̀fẹ́ àlùkè àmọ́ òní sí ìtọ́ owó ti pọ̀ nílùú ẹ̀yẹ̀sílì yóò pọ̀ dídí wípé yóò kọjá àtẹnusọ. حتى يهم رب الماء من يقبله منه من يقبل منه صدقه nítorí máa jẹ́ ìbànújẹ́ fún lówó níjọ́ náà lọ́nà wípé kò ní ẹlẹ́yin tó fẹ́ gba ìtọ́rẹ àánú àbúgbà àkókò bá wọn ẹlẹ́yin tó gbà lọ́wọ́ rẹ̀. nínú ìgbàgbọ́ rẹ̀ mi etí àwọn oníṣà àdàsínárì tó gbà wá ó lè sọ́nà àbáfọ pé yàyà àti yànnà alàmìnàṣì jàmánù yàtí òṣèlú ọdún òfin ìfọdà kọ̀tù nínú gbáàbì ثم لا يجد أحدا يأخذها منه àbúrúta àdàsímárì olùdíjẹ́ náà gba ọ̀fọ́ ó fún kápá máa pé ẹ̀rọ àtìlẹ́yìn alẹ́ ní ìgbà mìíràn àkókò kan yóò dìbò àwọn ìlàyé àkókò kan rí yàtọ̀ ìṣòro ẹ̀jẹ̀ lóbi ìgbésẹ̀ làkàtì náà báyìí gold ìlú máa gbé káàkiri bí fún lọ ilé tìbí yóò máa lọ ilé tọ̀hún fún màláyé dìbò àhàdàn kò wá ní lẹ́nu ìkàkà tí ó gbowó góòlì tí ó máa lọ́wọ́ rẹ̀ èyí tí lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀ kó tó di pé àlùkìámù yóò tó ẹni ìṣèṣàdọ̀tò náà owó ọ̀pọ̀ ya mọ̀lá bíbi wípé iṣẹ́ ọ̀nà jẹ́ ìbànújẹ́ fún lówó lásìkò náà omi títọ̀ bẹ́ẹ̀ sì tọ́lé àmì bọ́yọ̀ gàtà àmẹ́díjọ́ tí n fi ọ̀rọ̀ arẹ́ nìkan kan tí yóò gbà á lọ́wọ́ mi lára mi ìfi yóò ṣẹlẹ̀ ní òtútù mi nínú àwọn òfin àmìjìfà nílò ń ta rẹ̀ yóò sọ ti tó fi wáyé gbogbo ìrọ̀lẹ́ mọ̀dáì nàbọ̀wá kan ẹ̀kọ́ fojú hàn sáyé kó wá wọn máma tẹ̀ra wọn lẹ́nu bí ọlọ́run tẹ̀mí bí ọlọ́run lòun òun ló ti jáde ló lẹ́nu bí ọlọ́run lòun ṣe yẹn pé kòrójì kàdàbí àlùmọ̀dáì lọ́ọ̀lẹ́sàgàsì wà nìgbówà. kálukọ́ mọ̀tẹ́ra rẹ̀ lánàá bí ọlọ́run ànábìyí sọ́ńkà eléyìí náà ṣíwájú. àbúrò ìrọ̀wọ́ náà ẹlẹ́nba mi yọ ọmọ sí i olóògbé sọ náà dákọ̀ pé látàkó mi sáàtò hàtà yóò bá hàtà dàgbà lóra kàgbà bóyì kọ̀rẹ́bù ní fàlàfin ọlọ́run yẹ zàánù ànàwó rẹ̀ sọ́ọ́lù náà. Bukhari àti Muslim nínú ìgbà ìgbésí wọn oṣìṣẹ́lẹ̀ ní àlàyé yìí ò ní parẹ́ káwọn èèyàn tí ń jẹ́ òpòrọ̀ tí wọ́n sì fojú hàn àwọn òpòrọ̀ yìí kọ̀rí ìbòrò ní sàlàsì wọ́n fi bí ọgbọ̀n níye ó lè hùn lọ́gbọ̀n lórí àwọn ní ọmọ lérò pé ní ọmọ tí ó lù pé òjíṣẹ́ ọlọ́run ìlò náà jẹ́ ẹ̀nẹ́bí ọlọ́run ìlò náà ṣe. ليس في آية كما تسيبي من القرآن فما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين انسى على يقول النبي وامي يعني النبي والله شو نسي النبي ككنا ليلة إذا النبي صلي lọ́wọ́ ọ̀parí ìsẹ̀mí ayé ànábì ẹni tó ń gbé fún wa ló ti lọ́dọ̀ fún mi sẹ́lẹ̀ ó wà tẹ́tẹ́ wọn lánàá bí ọlọ́run lójú ayé ànábì fún ìlú òkè jáde láyé omi musailamatu alikadar musailamatu alikadar omi ẹ̀kọ́ra rẹ̀ lánàá bí ọlọ́run wọ́n àtọ́dọ̀ rẹ̀ fún ọ̀nà ànábì wọn kọ omi tí wọ́n kọ̀wé tí wọ́n ti fọwọ́ fún ànábì wọn pè ní alikadar musailamatu alikadar àwọn tí wọ́n dé olùsọ̀rọ̀ مصر وقع ردتا وعد مشر على المسلمين أدروا أبن بنت بيته إلى مسجد المسلمين لا تكبرين سبحان الله أبو بكر الصديق أتمسي الشبال إلى المصحابة lórí àti ìgbẹ̀mí arákùnrin tí ń jẹ́ mùsáílámù tó ń pera rẹ̀ ní ànábìẹ̀lẹ́mù. yàtọ̀ sí mùsáílámù على أقرب العنس إلى اليمن قدام جوبة أيضا هناك ذلك لن ولن فقتله الصحابة قبل موت النبي صلى الله عليه وسلم كان يقول في أسودار الله الناس الدميسة أقول بنا من الناس لا عيسى بإنسان عن لن ولن فجاح والدعس النبوة هناك ذلك النبي ولن ọwọ́ lọ́kọ̀ ẹ̀ńtọ́sẹ̀lú ìfẹ́lẹ̀ àmìtẹ̀ kàdá tí wọ́n kọ́ àmìbí ọlọ́mù ìyàwó ní àmìbí ọlọ́mù ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n gba mọ̀sáyílá mọ̀tíyàn pa ọ̀rọ̀ jà ilẹ̀ Islam alábẹ̀yìn tẹ̀ jẹ́jẹ́ yẹ ọ̀rọ̀ yà ọkùnrin tí ń sọ jẹ ó sì dára pẹ̀lú àwọn mùsùlùmí náà ń bá ẹ̀sìn Islam lọ jẹ́jẹ́ nísìkọ̀ dáadáa jọba mi náà alharifu alkada so lóríṣiríṣi ní oṣù pẹ̀lú. níta fẹ́ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni pé lára àwọn àmì èyí ń ṣe àfihàn pé ayé ìtìlá síbi kọ̀ọ̀kan ni àti pé bí àlòkè àmì gbẹ̀ǹtẹ́bà olóko kọ wọlé fún omi àwọn tí wọ́n máa pera mu ìyá mi bí ọlọ́run tí wọ́n fojú wọn àyè àwọn kan nínú wọn ti fojú wọn so mo rò pé ìsìn tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ àwọn kan náà tó ń pera wọn lóbi sí ọlọ́run so rẹ̀sọ́lù láì àwọn lóyún ní ìtura. yàrá àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ àyè àmàna fi bẹ̀rẹ̀ àyè àmàna. àmàna ni ẹ̀dọ́kọ̀ náà ń tọ́jú owó ìṣòro ọ̀rọ̀ yìí ọ̀dọ́kọ̀ ló fi sí lọ́wọ́ mi o ẹ̀mí sọ́fẹ́ nìkan ká o. ọmọ yìí ọmọ orúkọ mi o owó rẹ̀ ní o ilẹ̀ rẹ̀ ní o àwọn tí bàbá rẹ̀ jẹ́ ń sílẹ̀ fún àwọn tó jogún ní o ẹ bá ní mójú rẹ̀ ẹ bá ní mójú tó o sòtú ìjáde wípé ẹni anúkọ fẹmi lójú ó ti pàtà sẹmi ẹni aní ọhọ ni lẹ́yìn ẹ̀bùn ló fi sọ̀rọ̀ so irú àwọn nǹkan báyìí ẹni pé kọ́mọ̀sẹ̀ntà lè gbẹ̀mí lé ká lè fàìmí fàyàbalẹ̀ lé lórí náà kọ́mọ̀sì náà yẹn jẹ́ bẹ̀yẹ́ àwọn àmì náà ẹ̀rí láàmì náà láre mójútó bá ní tọ́jú ẹ̀ mẹ́jọ rẹ̀ ó rí ẹ̀ńtẹ̀lẹ̀ ó fún ìṣẹ̀lẹ̀ àkọ́jú òkè tó ọba kùnà mo mọ̀ tẹ́ ṣe kiri tí mo fẹ́ ra lẹ̀ka mi ìgbéwò mo sì wà á tó two hundred ní àpè mo ti á seventy thousand naira sọ ní kẹ́tùmọ́ àbòmí ní káàkiri kan ọjọ́ hundred ẹ̀dá ìparí oṣù yìí ń fàgbẹ̀ǹgbẹ́ pé ńlọ san fún olówó tí wọ́n jáde tàn jáde fún tó jáde sukuru lóbìlẹ̀ ya ọlọ́run ìjọ ọlọ́run ní ìfẹ́ mọ́ ọ. ó sì máa tó mi ní ìta sí ilé ìrìn àti ìlú tèmi náà lẹ́yìn tí ó owó tí wọ́n kọ́ sí ọlọ́wọ́ tó jẹ́ àmì náà. tí ò tí ò kó tí ò kí nǹkan kan kà lẹ́yìn tó ń báwò wọ́n tó ń gbà tó ń tẹ́wá kó oṣù mọ́tò lọ́wọ́ bí kòtò ìyẹ́dàkùn ìyẹ́wòrán ọ̀làmì màrámù ní kẹ́mi owó ìlú à owó ìlú lè gbé owó lè dúkú sọ́wọ́ bí ọ̀la tí ọ̀gbìn yẹn pé kòkòrò kankan fún yìí lọ. nínú àdéhùn àbúrò rẹ̀ ọlọ́mọdé àbíyọ́ mi sí i bẹ́ẹ̀ ni sẹ́lá ọ̀dà sallallahu alayhi wa sallam sọ pé ìlà àbẹ̀yẹ àti àmọ́nẹ́tò tàǹtẹ̀bẹ̀rẹ̀ sáà gbogbo ìgbà tó bá ti di sẹ́ńdà àmọ́nẹ́ láre kò sáyà àbùtọ́jú wọn ní àrètí pé àlùkí àmà ti tó ọ̀rọ̀ yóò wá yí àbí rẹ̀ rà ònìkè ń tẹ̀lé dáhà tó wa ìyá rẹ̀ tó lọ lọ́wọ́ bókun wọn fi láàmú àmì láàrẹ̀ ìlú òjijì ọlọ́mù àmì wa ṣe àlàyé pé lùdà ó sì ní dàgbà àmọ̀ràn ìlànà ìlú àmì yìí fàǹtẹ̀lẹ̀ ìsàkà ó gbà tó bá kiri ẹ àtẹ́yìn ẹ̀yìn ẹgbẹ́ bẹ́ẹ̀ fẹ́ẹ́ mójútó ọ̀rọ̀ ọ̀gbìn lọ́yọ̀ làwọn akọ́rọ̀ ọ̀gbẹ́tẹ̀ ìwọ́n náà máa mójútó nítorí níbi ọ̀rọ̀ ọ̀gbìn. ọ̀rọ̀ nípa níbílẹ̀ ẹ̀kọ́ ìlà àdúgbò mi ní ìjọ òní nípa rẹ̀ ilé ìgbà tí ilé ń tẹ̀lé yàmi nítorí pé ọjọ́ àlùkìá ni òṣìṣẹ́ ni. báńkì nípa àmì ìyàmbá kan ní wọ́n ti ń di aláṣẹ àmọ́nì la jẹ́ fún mi ó yẹ kí wọ́n tọ́jú wa kan ṣe àdáadáa ní torí bí wọ́n ti ń sẹ́yìn ní ẹ̀rọ fẹ́ kí wọ́n ṣe wá. nígbà tó máa kàtà ọ̀ àbáwọn ẹni ìṣíwájú wọ́n máa rérè nínú pàtàkì wọ́n gbàgbọ́ ti ń jẹ́ àmọ́nì. iná ò ní bóyá ṣe nídìí màdínà ti ń jẹ́ àlè lóra kùnmí ọkùnmí lẹ́sán tó bá ṣe ṣe kọ́ nílò ẹ̀rọ ọlọ́mọdé bí lérò pé ẹ̀rọ ń rò kílẹ̀tò tí ojú ọ̀nà ṣe tó fi di pé ọkùnmí láàrin ìwà ń kọsẹ̀ ńlẹ̀ rà ẹ̀rọ lásán lé lẹ́yìn o wọ́n fẹ̀rẹ̀ wá sàmì yìí ìwà wọn ti fi wá bó ṣe rí nígbà ń gbóló ti wájú ìdí ọ̀dùn lọ́dọ̀ wa àmì wọn máa ṣe gbogbo ọ̀sẹ̀ àti eruku nígbà tí kò sí ọ̀sẹ̀ ìkàkà tó ń gbé nílò nígbà àwọn nǹkan wọn ní ojúṣe ìjọba tó ti mú ọṣẹ yìí lọ́wọ́ kọ́mọ̀sì ní kọ́mọ̀sì títì kọ́mọ̀sì omi kọ́mọ̀sì fọ́kànbalẹ̀ kí lẹ́yìn tó jọba dé àìgbàgbọ́ yẹn ti ń bí àmọ́ ni tí wọ́n nígbàgbọ́ pé ọlọ́run ló bí àmọ́ léèrè nípa wa lọ́gbẹ̀gbẹ̀dà ìkíámù ni ìbá ti tẹ́wọ́ gbọ́ ìbá ti tẹ́wọ́ sí ti ń tẹ́wọ́ sí wọn ìbá tó tẹ́wọ́ gba ìfihàn tẹ́wọ́ gba. ìdílé lára àwọn àmì ètò ìṣe àfihàn pé ọjọ́ àlòkè àmì ò ti tó omi bẹ̀yà àgbà àmàlà nínú àwọn àmàlà yẹra láàyè. afẹ́mi wàá sọ bí ẹ̀ nínú àwọn ojú kan nàta àtìlẹ́ rí ẹ̀dùnú ìdá àmàlà. ó ní lára rẹ̀ ó ní. من مظاهر تبليغ الأمانة إسناد أمور الناس من إمارة وخلافة وقضاء ووظائف على خلافها إلى بيت أهلها القادرين على التيسير والمحافظة عليها أنسوا يكوى أن لا شيء ẹni tí ò yẹ tí ó tó dájọ́ lásìkò mélòó ló mú wa dájọ́. àwọn iṣẹ́ oríṣiríṣi kámi ẹ̀yìn àwọn tí wọn ò lẹ́kọ̀ọ́ síbẹ̀ kámi ẹ̀yìn síbẹ̀ wọ àwọn olóṣèlú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lánàá nígbà tí wọ́n fẹ́ ṣe àwọn akíkì kan láwọn àdúgbò òbí kan wọ́n rí àwọn kọ̀ǹtàkọ̀ ní ìwé lórí ọdún wọ́n lọ́ọ́ náà mú láti lè pẹ́lẹ́ eléyìí wọ́n náà mú gbégbé eléyìí wọ́n náà di kọ̀ǹtàkọ̀ wọ́n sì ń sojú tó lọ́ọ́ sì ń gbàgbé ọmọ wọn lọ níbẹ̀ náà fò bí lọ́kọ̀ ìtẹ̀yìn rẹ̀ jáde. ìyẹn ní pílẹ̀ àwọn ojúpọ̀nà tẹ̀lé àmàna ìgbẹ́lẹ̀ yìí ní òní ọ̀la àwọn tí wọn ò lágbára láti ṣiṣẹ́ ká àgbóni káni ní kámẹ́rà kọ́ ẹ̀ńtẹ́jọ́ rẹ̀ fífi arábìkì jáde káni kámẹ́rà kọ́ mathematics. ọ̀dà pẹ̀lú ìwọ̀n àmàmì ìdílé ìjọ ṣọlá ọjọ́ ká kí o sara ìlàbàlẹ̀ lóyún lẹ́nu tó sàmù wa. lẹ́yìn àwọn àmì ètò ń dìrò pé àlùkìyàmù ti fẹ́ tó olùkọ́bì náà lóyún wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ jáà kò ní í sí mọ̀nà. bí ọba ti wá sí màmá ìgbàkejì rẹ̀ àyùmọ̀ká ìyẹn wà kárí lé tó kárí oko. Nìyí pé mi nà sọ̀rọ̀ ti sára fòṣù wòlíjáhà wọ́pẹ́ bìnrin àìlè. Ọlọ́run ọ̀ka ìmọ̀ kọ́ lórí rẹ̀ kò ní sílẹ̀ mọ̀. Tí ọba ti wá sí náà àìmọ̀kan mẹ́wàá gbàgbà ayé kan. Bàbá ń sọ nípa ìmọ̀ sí òòlù síná, kì í ṣe ìmọ̀ sáyẹ́ǹsì o, kì í ṣe báyọ́lọ́jì o. Ṣùgbọ́n ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run, ìmọ̀ nípa sínú àdébẹ̀ mùsùlùmí, ìmọ̀ nípa sẹ̀rí ọlọ́run, ìmọ̀ òní síná o. Ọ́nà ìbílẹ̀ náà lè ẹlẹ́gbàá olùsọ náà bá sọ pé min àṣàrà àti fáwọn àti àyè ọ̀fọ̀n àdàlẹ́lẹ́ lọ́la ní àmì èyí sàkọ́dọ̀ pé ayé ìfúnlẹ̀ síbi ìkùnrin kò bẹ̀rẹ̀ pé wọ́n ká ìmọ̀ kó lórílẹ̀ wọ̀nyẹ́ fúlóòtù nìjà hàn lò àyìnbáká ìyẹn wà kárí lékárí oko àyìnbáká ònìyẹn wà fẹsẹ̀ nílẹ̀. من الزوار مين وليس الأعضاء من الحديث أبو الرواس يوم دعوة قل يتقارب الزمان ويقبل العلم وتظهر الحيطان الفتن ويرتشوش ويكثر الهرج انتقل يوسف القارئ àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ àníbi ká bíi mélòó yàtọ̀ fẹ́rẹ̀ lè jà mẹ́rin ìgbà níbi ọmọ sí mọ́ra mu ìrúkọ ọjọ́ mi tètè lọ nígbà tó kò pé wákàtí mẹ́rin lójú pàmílò lójúmọ́ náà ọ̀sẹ̀ kan yọ̀nà dàbí ọjọ́ kan oṣù kan yọ̀nà dàbí ọ̀sẹ̀ kan ọdún kan yọ̀nà dàbí oṣù kan wọ̀ yóò gbàdúrà ayé ìmọ̀ òsì mi sí mi wọ́n tó lẹ̀ wọ́n fẹ́ lọ́wọ́ ìsìnkà ni fìtínà oríṣiríṣi ènìyàn wáyé bí fìtínà bìfẹ́rù dàjà bí fìtínà àwọn àwáríjọ ṣíhàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á padà sí gbẹdẹ́ ìdí ìgbà ọ̀bá yá. wáyé ìgbà ṣíṣe ọ̀nù àwọn ọ̀rọ̀ àti àwọn wọ́n lò ó lọ nítorí tí à ń jẹun òsì nínú fàánù rẹ̀. àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ wọ̀yẹ́ kúrò nípa pípa ìdúnyàn ní ewúrẹ́ ìpààyàn nígbà tí yàrá pa ìrora yóò fún ká orílẹ̀ ayé lọ́wọ́ àwọn àmì tó ń sàkọ̀rọ̀ pé àlòkíá náà kò sí ní sọ́gbọ̀n ìrẹ̀lẹ̀ ìwọ́n ń sọ nípa akọ́bìnrin ẹlẹ́yìn. tọ́lá àbẹ́ káyìmọ̀ sí olórí lẹ̀. kí ẹ tó yóò tó sí wàhálì àtàbí ìṣe amẹ́ríkà tó ń lẹ̀ mọ́tọ́ o. ṣùgbọ́n yóò kó bá dènà ẹ̀ ní lùkọ́ dènà ìlànà ẹ̀. àwọn tí wọ́n bí àfẹ́sì wọn àfa àtòótọ́ ọlọ́run ní wọn kú lẹ̀ ní kọ̀ọ̀kan èdè òjì nìyí. nínú àdéhùn ìtàbílà bẹ́ẹ̀ ni wọ́n náà bọ́lá إن الله لا يطلب العلم انتظام ينتزعه من العباد ولكن يطلب العلم بقدر العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأخطوا بغير علم فضلوا وأضلوا ó lè lọ́sẹ̀ ìjọ náà bá sọ pé lọ́jọ́ náà dá ọlọ́run bò ní káyìmọ̀ kó lẹ̀ pẹ̀lú kó wá jà pàtì kó lu kó láyà àwọn ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run bò káyìmọ̀ kó lórílẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ nàdá pẹ̀lú kó máa gbọ́ ní àwọn tí wọ́n jẹ́ ìlànà ọ̀dàmìwéyì àwọn tí wọ́n jẹ́ àṣà àtòótọ́ fẹ́ẹ̀kọ́ ìdáyà ní ìtàn áyémọ̀n gbọ́dọ̀ bá wá gbẹ̀mí wọn tí ọ̀fẹ́ tó ní اتخذ الناس رؤوسا جهالا ولا المكان لم يمت سوى سواجه وانا وانا ذلك من سواجه ما كنها فقيل انا ابي بجسي لو فاخر بغير علم ìṣirò mímọ̀ nípa rẹ̀ ni wọ́n fi máa wá dáhùn wọ́n mú ní fatiwa wá wọ́n mú ní wọ́n ti kílọ̀ sọ́nà ń fi wọn wà lọ́lọ́ wọ́n sì máa sọ ẹlòmíì ni mo sì sẹ́nu yàrá náà ni ètò ìjà ni pé ayé ìfúnra síbi ọmọkùnrin nílé lò. Bàbá àmọ́wá rí kọ́lìn kúrò nìkan yìí. من المراد بالعلم هنا علم الكتاب والسنة. Ìmọ̀ tí ń gbà lọ́rọ̀ kúrò ní sílórí lọ́nà kìí sì ní biology o ìmọ̀ ń ta tí a lọ́n ìmọ̀ ń ta Qur'an kò ní sí mi ìmọ̀ ń ta hadith kò ní sí mi wọ́n wà láàyè ní àmọ̀wé sàmì àdéyà ìmọ̀ yìí láti dógún látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run àdéhùn sàlátì wa sàlám ẹ̀yìn lọ́wọ́ yamani bọ́ọ̀n wọ́ọ̀rọ̀ sàtọ̀ àdéyà torí àwọn ní ìjọba وبذهابهم يذهب العلم من فاز من الرضا إلى سكوت الله وتموت السنين آمين سنة منه وتظهر البدع àwọn àgbàláyọ̀ lórúkọ ìjọba yóò wá lu ayé pa lọ́yà ní ìmọ̀lẹ́dẹ́rẹ́lò àyùmọ̀tán yóò wá kárí ilé yóò kárí oko bàmílẹ̀ òsì ìdáhùn òsì ìpàdé o wọn ni wàá nyẹ ẹgbẹ́ gbóníyà ẹgbẹ́ òsì ìyáda ṣùgbọ́n mi nǹkan àkànyé nǹkan sànà lẹ́kún lẹ́kún lẹ́kún lẹ́kún mi wọlé ìfọwọ́ ìmọ̀ràn ọba ìṣúná ìṣàdé nǹkan ni wọ́n gbàgbọ́ lọ nínú ìṣàdé ṣe. nítorí àná mi pé ànábì mi fàṣọ ìlú wọn bìí lóore nípa ìbàjẹ́ sí fàṣọ ìgbẹ́gbẹ́ mi wọn wà mú fàṣọ Gara eta ìkànnà àwọn àfáàgbà àgbà tí mi ń kọ nípa fíra mọ̀ọ́lẹ́kọ̀ọ́ mi tí mi ń sọ nípa ìtàn nípa nǹkan tó ti ṣẹlẹ̀ lọ síwájú. lẹ́yìn tó ń sọ nípa àwọn ọ̀rọ̀ ìbàtà mẹ̀lẹ̀mẹ̀lẹ̀ náà nípa àwọn onímọ̀ kan. ọ̀bọ̀ wa kọ yorùbá mẹ́ oṣù ọ̀bọ̀ wa kọ́ méjì wípé wọn àfáà káwọn kàbí àti kúnlẹ̀ lọ jàrá mẹ́ oṣù mílíọ̀nù lẹ́yìn ní ìlà àtọ̀lélà bá a ti ń tún ìrọ̀rùn ìrìn àtọ̀yìn tọ́lọ̀ ọba fún un nínú bẹ́ńtì báyìí ní wàá nílò ìlú ayé mìíràn ṣùgbọ́n lónìí àwọn sọ̀rọ̀ nígbà yóò mọ́nà bá rí lọ oníkàmọ́ bàtì àmúlẹ̀ lọ́wọ́ ìkọ̀lé ìlà sí ìlà ìkọ̀lé. ìmọ̀ ìkọ̀lé ìkọ̀lé ìkọ̀lé ìtòkìlá sẹ́kù ó tún kéré ju pẹ̀lú ìlọ káfí tó kù láyé nílò ìní tó fẹ́ fẹ́ òní ni. ṣé òní ẹ̀sìn kọ̀lé yìí tó wá gbọ́dọ̀ gbé ìlú wá wà ẹ̀dà mi lórí pé ṣe é sì kápá àbí wọn sọ pé ní àtẹlẹ nàìjíríà àná ìlú ìlú ìbá ìpìlẹ̀ ẹlẹ́ ìlú ìlú máa ń gbé ìnáwó nínú àwọn tí wọn máa ń nínú káfí sọ pé àtẹlẹ kàwọn àdéfìkà kàwọn fàṣẹsì bẹ̀rẹ̀ náà wọ̀ ní ìmọ̀lẹ́wà kí ni ẹ̀rọ bàbá dáadé náà. bàbá dáadé wọn ti kó fi tán bí àsìkò yìí ẹgbẹ́ bá àsìkò yẹn ti rí nǹkan pé ìmọ̀ ń bọ̀ tó nǹkan mọ́ bó ní àsìkò táwọn. تنفس عنه ولا يزال الامر يقبل ان يميلكم يبعكم يبعكم ينقص كيف ما بيكم كيف ما بيكم والجهل يكفرون اي مكان بين يوم المسلمين حتى لا يعرف الناس فرائض الاسلام تفهموا منا أنت جميل يا سيدي مرام ما عند فرائض الاسلام من يبين ما من الحديث في البيت خلهم طبعا من دون فيه قل الله صلى الله عليه وسلم تقول يدرس الإسلام كما يدرسه wọ́ṣùlẹ̀ táwọ̀dé islam yóò mú gbó ẹgbẹ́ bí etí kò aṣọ lóò ní ìṣúná gbó. hátà làyé rọ mọ́fíàmù níbi tí àsìkò yóò gbòòrò débi pé àwọn yóò ní máa ti ń jẹ́ àwọn ràbìdánù pẹ̀lú aṣọ lásán àwọn yóò ní máa ti ń jẹ́ wọlé àmì wọn ò ní lọ pé á di àgbẹ̀ ńlọ́ra kò sẹ́ńtì wọ̀lá sọ́dá kọ̀ fún wọn ní máa pèsè kéèyàn yọ zàkà mọ́. wọ́n sọ̀rọ̀ àlẹ́ kìtàbílà ṣe lẹ́yìn màsí lóòrù ọjọ́ kan ọlọ́run ní gbogbo ní yọkùnrin àmì ìpàtà ọ̀pá rẹ lórílẹ̀ wọ́n bá pépè àmì kò lórílẹ̀. ṣàlàyé àbùkù ọ̀sẹ̀lẹ̀ àrùbẹ̀ nínú ààyè kò ní í ṣètò ààyè kankan mọ́ nínú kùránì lórílẹ̀. wàtàbí kan ọ̀rọ̀ ìfòmìnà náà àwọn èèyàn kan ní ìwà àṣọkù nínú àwọn èèyàn àwọn èèyàn yìí àṣọkù kẹbí rẹ àwọn àgbàlagbà tí wọn ti gba arúgbó wọn àjọyọ̀ àtàwọn arúgbó lóbìnrin yẹ̀kọ̀ lónìí wọ́n mọ̀ wá sọ pé àdàbàtìmá àbára àná àbáhábì ìgbòkẹ́lìmọ̀ nínú ìtọ́jú kàmú bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bá lọ́mọ ní bàbá wa tí wọ́n máa ń wí kí ni bọ́lọ̀ náà láàrá ìlàhà ìlọ́lá wọn tí ó sòkò lórí lọ́mọ táwọn yóò máa tó ìgbàdà láàrá ìlàhà ìlọ́lá. Adá táwọn bàbá wa ti ń wí wọn náà ní màkúlù wa àwọn náà wà bẹ̀rẹ̀ sí ní wí. فقال له رسولا ثم تبقى حديث لكم حذيفة أخرى ما جاء سلا المنافق من لا إله إلا الله وهم لا يدعون ما صلاة ولا صيام ولا نسك ولا صدقة مثل الله لا إله إلا الله مثل الله بيقول سوى كلمة سوى بارمة سوى يوزا كما سوى فراجي كل يوم على وقتا أولئك ẹ̀rọ àròdàlá ní ọ̀gbẹ́ ìfà ọ̀gbẹ́ ìfà gbójú kúrò lọ́dọ̀ rẹ̀. ó ti tó wílẹ̀ kejì ó ti wílẹ̀ kẹta gbogbo ọ̀gbẹ́ ìfà kan gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ nígbà wílẹ̀ kan fún mi àti bàtà lẹ́yìn. ìṣọ̀gbẹ́ ìfà wa gbójú kọ́ wa sọ fún pé yàá sílá تنجيهم من النار تنجيهم من النار تنجيهم من النار ربنا لا إله إلا الله كلمة النار يولا نكون بنا ẹni pé ìmọ̀ ìmọ̀ òkú olórí rẹ̀ gbogbo pé kò ní sẹ́ni tí ó máa kí ẹ̀mí kò ní sẹ́ni tí ó yàgbà pamọ́ kò ní sẹ́ni tí ó gbá rẹ̀ mọ́ra kò ní sẹ́ni tí ó fi wájú àlè mọ́ra owó tí wọ́n máa fi sílẹ̀ ní láìláha ìlàlá nìkan ìjẹ́ ìṣẹ̀kùn kò sì ní nínú àwọn kéékèèké ẹnu àwọn àgbàlagbà nìkan òyìnbó ti máa bá nígbà àwọn àpẹẹrẹ ètò ń sàmì wípé ọjọ́ àlòkè àmàn ó ti súnmọ́ ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dọ̀ omi kọ́ọ̀bù lẹ́yìnmí wọn ti járe járe kò ní sí mọ̀mọ́ lórí lọ ẹ̀nà kan omi yóò ṣètò bí òkú lẹ́yìn náà ti ń sọ̀rọ̀ tá a wà ní àwọn lọ́gbà àwọn ẹ̀yẹ̀yẹ̀ ọlọ́run tí ń lò mí tí ń tí ń lò mí ìfún ọ̀dà tó fi tán lọ rẹ̀. lẹ́yìn náà ni èmi ṣàpẹẹrẹ pé ayé ìfúnlẹ síbi kọ̀ọ̀kan dán انتشار الزنا انتشار الزنا سمعت لقضاء ولا ولا كنت تجد زنا زنا تكون tó fi níyàwó ti ẹ̀ nílé kó tí máa lálẹ̀ kó tí lóbi ìlú ti bá láṣepọ̀. ìdìnnà ọkùnrin tí ò sí ìléyàwó. obìnrin tó ti lọ́kọ ọba láṣepọ̀ àbí ọ̀dọ́ bíi tiẹ̀ náà tí ò tí ì níyàwó ọba láṣepọ̀ ìbálòpọ̀ nìyẹn nínú pé ìlàjò fáàrùbìn mùsàrùn ìlàjò fáàrùbìn fi fáàrùbìn mùsàrùn mùsàrùn sọ̀rọ̀ ha wọ̀mùsàrùn mùsàrùn ha ó síbẹ̀ ń tó tọ́ ẹgbẹ́ bàrà yín. ẹ ara yín ní ti àlàáda mo ní òfin ọlọ́run èrò ẹni tó ẹ ṣe. Ìlú ayé ó dà ìgbésí àwọn àkùkọ àtàwọn ewúrẹ́. Àwọn Yorùbá ní òbúkọ oníkan di méjì lọ́dọ̀ ìyá mi, olùlọ́mọ ojú Báyọ̀ ó ṣe rí nígbà ọ̀bá yá mi. Yóò gbòòrò pàdé bíi pé ẹ̀ńtí ẹ̀ńtí ó bẹ̀rẹ̀ ọlọ́run jùlọ. lọ́tọ́ ìwọ níbi àbúrò síbi yára abọ́sẹ́yìn fẹ́ǹsì gbọ́n wọ́n ti máa ṣe sìnà níta. nínú ìṣàbíyì ojúṣọlá ọ̀rọ̀ sọ́ndà dáhùn àlẹ́yìn ọ̀sánlá ní àdúgbò àbúrò rẹ̀ rà ó sọ pé kọ̀yẹ́ àti ìhálàmù náà sí سماوات خدعات فبئر الحديث وفيه وتشيع فيها الفاحشة àlejò ní àwọn ọgbẹ́ kan yóò dé wá bá mi àwọn ọgbẹ́ yìí ẹ̀sìn jẹ pátápátá ìyàwó ọgbẹ́ náà jẹ wọ́n sọ àdéhùn lọ ẹ̀rọ tó wá ní bẹ̀rẹ̀ wípé yàtọ̀ sí ìrìnsì àṣìṣà tó. ẹ bá sọ nípa àṣìṣà àwọn ẹ̀ṣẹ̀ tó burú jáde bí ìdùnnà onímọ̀ ń pè ní àṣìṣà. wàá ọ̀dọ́ mi bá ẹ̀ mùsùlùmí ọ̀gbàdúnà tó tọ́ ṣùgbọ́n èso tí wọ́n burú jù wá ni pé ìfẹ̀hìnàmì ìdínà yóò burú débi pé àwọn èèyàn kà sí ní fífi kún halal bí wọ́n bá ṣe lọ́tọ̀ níbi tí yóò burú dé tí òfin wa kọ́ ní lájú tó. táwọn ìbámu ọ̀sẹ̀ lọ́lẹ́dẹ̀ bíbí àtẹnu ń ṣe káàkiri ìyẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ ó gbé kándàmù tó ṣe pẹ̀lú àgbáńjọ́ kejì ní wọ́n á fi ṣe bọ̀lẹ́dẹ̀. سبع بساتين هذا له مثال الآن ميز زنيمات بالسابين إلى زمن له ساس ما في استهلال الجنبان ساس ما في بطل أن يمتي فبنى قتل جلواته فقنا أقول من جمالا إذا كانت تكون لا ينام وقد ثبت في الصحيح عن ابي العرش العشمالي انه سمع النبي صلى الله عليه وسلم يقول ليقولن في امتي اقوام يستحلون الحر والحرير عن ابن قيوس وطارق àwọn àdúgbò àwọn هذه النعمة لهم من أرم المكان يستحلون الشر هذا بكل يوسف ما أبدو بي ثانية ومن فرم من ذلك بكل أقبلات يتامي والحبيب أفعل علي مولى الثاني في يوسف وفي آخر الزمان ترى طبعا دنيو من علي mọ́lẹ́dà fi hàn mí mìíní yìí lẹ́yìn táwọn ṣe ń jẹ́ onígbàgbọ́ òdodo tó lọ́n bá ti gbẹ̀mí wọn tó ti kún wọn kúrò nílẹ̀. ẹ wá ṣẹ́kù sí ọ̀rọ̀ ọ̀rọ̀ náà àwọn ẹni bú lásán tó bá ṣẹ́kù wọn. فمنها يتهارجون تهارج الحمر كما جاء في حديث ان النواعث رضي الله عنه ويبقى شباب الناس يغسق أن يميلوا أبو هريرة قال بعد ذلك قل والذي نفسي ما مثلا بطل من بلور من بلع قل لا تصنع هذه الأمة حتى يكون يقوم الرجل إلى المرأة فيفترشها في الطريق àbí ìrora ẹnà bá ìjọ nìyí ó lè ń fọlọ́ nǹkan ìmúdọ́lọ́ rẹ̀ ń fi gbéra tí ayé yìí ò ní parẹ́ káàsì rí ọkọ̀ nípa sọ̀rọ̀ bá obìnrin ọ̀rọ̀ tẹ̀lifíṣẹ́ àtẹ̀tẹ̀rí lójú ọ̀nà àwọn èèyàn gbà ọ̀kọ̀gbá ìdánwò ọ̀pọ̀lọpọ̀ ẹnitọ́ wà gbẹ̀yìn jùlọ èèyàn pàtàkì ẹnitọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn jùlọ nínú ìyàwó náà ibẹ̀ lọ́jọ́ náà lọ́wọ́ yìí wà fún ọ ẹni tí ó máa sọ pé láì wá ààrẹ ìta báyìí ààrẹ sí i sí ìṣe bẹ́ẹ̀ sí ìgbẹ̀mí tẹ́ǹtì náà ìjà bẹ́ẹ̀ sẹ́yìn tẹ́ǹtì níjà àṣẹ nílé yìí ẹnitọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn jùlọ ẹnitọ́ bẹ̀rẹ̀ pàtàkì jùlọ òǹdẹ̀lẹ́yìn. نبلع القرطبي من السلع المسلم من حديث نبلع من حديث أنس من هذا الحديث من قبل من هذا الحديث wọ́n wà ní ìyàwó mi nìbó wa nínú àbí ìtàn níbi sọ̀rọ̀ àá àpẹẹrẹ kan àmì kan nínú àwọn àmì tí ń tọ́ka sí pé àníbi ọlọ́run tòótọ́ ìyàwó mi ṣe nínú bẹ́ńbẹ́ báwo ló ti jẹ́ èdè àkùbára àti òmùọ̀rùn ìfàtà kọ́ọ̀nù. فوقعت خصوصا في هذه الأزمان لا المستعان lára àwọn ohun táwọn ìgbà mi wọlé ànábì ní tòótọ́ òbítọ́ níbi ìsàmìlò níta àwọn nǹkan tí òtún ṣẹlẹ̀ àwọn nǹkan ń wá ṣẹlẹ̀ nígbà mi tí báyìí bí sọ̀tọ̀ nípa rẹ̀ wọ́n ní kó pàṣẹ jùlọ lásìkò ìpamọ́ ń bí pàtàkì jùlọ lásìkò ìpamọ́ bí ẹ̀ka máa di àtìlọ́sẹ́yìn náà làgbọ̀n pẹ̀tẹ́ ń wọ̀rọ̀. ṣùgbọ́n ìyá ni tí àwọn akóńtì ìṣẹ́ bá rí àtìkò tá a wà ní ọ̀rọ̀ yìí lè kọ́ láti máa wọ́n tó tó bẹ̀ pé eléyìí tó burú ju ìyá àwọn oníṣẹ́ bí ara tó kọ́ síra ìlú sọ pé ìgbà kan àdá fi zamani kọ̀rọ̀ sórí ọwọ́ fi zamani àdá àpàlù lòdòrò. ẹgbẹ́ láti kọ̀ ọ̀rọ̀ àtúntò ní ọba ní àsìkò náà ń tó tẹ́lẹ̀ o àsìkò ìtara wà ń bẹ̀ yìí gbìmọ̀ ó tún wá fún gbòkùn ọjà wẹ́rẹ́wẹ́rẹ́. yálà wọn àmì ìtọ́ńtọ́ka sí pé ọjọ́ àlòkè ọ̀nà tí ń lọ síbi ìpínlẹ̀ kọ̀ọ̀dán ìdìsáàrò rírà owó èlò ní ìfẹ́rẹ́ fúnká láàrin àwùjọ. ọ̀pọ̀lọpọ̀ yẹn ojú oníṣòwò ìyẹn ti sáko nílé ó ti sáko ìbàdàn wọn máa ń bí mẹ́rin kan ládùúgbò wa ìyẹn ti sáko ìbàdàn pátápátá lẹ́yìn ìtàlẹ̀ ètò. torí kí ni torí olú ìlú tó gbà àwọn bá tiẹ̀ wá ń jọ kan nígbà àwọn ọ̀gá wà ní wọn náà wọ́n kọ́ ọmọ rẹ̀ náà èrò sórí ẹ̀jẹ̀ àtọ́mọ rẹ̀ ẹ̀lùkọ́mọ rẹ̀ sọ́mọ náà kò dúró nù. ọmọ ìwúrí lè dán bẹ́ẹ̀ wà ní. ṣùgbọ́n ẹ̀rọ náà bàtà wà ní rẹ̀ náà ọlọ́run ọ̀rọ̀ mi kọ́ nǹkan sí wa fún ìbáraẹnisí láì tó hundred percent ó jẹ́ pé àìgbá dìgbò ní pé yẹnu eighty percent àbúrò ní bẹ́ẹ̀ ọlọ́wọ́ sì ní pa ọ́n láti ká sí ìjọba àwọn tó ta bá ronú sí àdìgbà hundred percent rẹ̀ ní bẹ́ẹ̀ tàbí ninety percent rẹ̀ ní bẹ́ẹ̀. Èmi náà ń ṣe pariwo fún ayé àlùkò rẹ̀ nínú àdéhùn náà ní ìwé ọ̀dà pẹ́yì ní ajáwọ́ fúnbi owó èlé ní bíbá. kúrò yóò tún fi kún un ní yóò jẹ́ kó lọ́rọ̀ ìbá gbogbo tí ń jẹ́wọ́ èlé pátá wọ́n ní ìwọ́n ní wọ́n pa ń. ọjà tó o ṣe rà òní sáà ìgbàlí kan bẹ́ẹ̀ òní jẹ́ ìlú ọ̀bẹ èmi náà mo fi ọ̀gbà rẹ rárá. mo lọ bá máa tó sọ ẹni nígbà wá ń bàwá lójú yá lóru ní ìdílé ṣètò láti lọ́jà ṣètò ní ìṣètò rẹ̀ bẹ́ẹ̀ ní ìṣòro ara rẹ̀ àwọn obìnrin tí wọ́n ń tajà ní ìlú owó ìlú burúkú ní ń báwò. àmì ẹgbẹ́ ń bọ́ fúlàn tó lọ́dọ̀ wọ́n bẹ̀ jẹ́ ẹ̀rù wọ́n ti gbọ́dọ̀ lórí ọ̀nà yìí wọ́n bá pa lójú pẹ̀rọ̀pẹ̀rọ̀pẹ̀rọ̀pẹ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ àwọn ẹbí lọ́dà bẹ́ẹ̀ àwọn ẹbí lọ́dà ó sì máa ń wọ ní abẹ́lé mi ìtọ́jú mi náà wà lọ́dà ẹ̀ṣẹ́ ìgbòho ìlú ìgbòho ìlú àwọn ibi kẹ́wọ́ gbà. a máa ń jà wọ́n rísà rísà rísà mo lọ ra kí òun ní ọjà lánàá níjọba ni àbí àgbẹ̀rẹ̀ àjọ ìgbẹ́ tó kó wájú àtọwọ́ ìdílé ìdíjọ. náà gbọ̀n àyè bá kù ní ìgbà tó bù mí yóò fi lọ́wọ́ yìí ni ẹ̀ mẹ́ ní sọ̀rọ̀ fún mi. ìsúná àṣà ìdáǹdè fàdá sí mi. alájà ìwé náà tó gbowó èlé. kò sí orí ìdí owó èlé gbígbà. kódà tó dé lónìí lè fi dàgbà máa ń fún mi. lónìí tó dé lónìí kò fi يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا أسألهم أسألهم سواد ولا سواد من يعلم مش ما هذه ونعم من كل الأموال إذن شكرتي أليس التي يتوقع انتشار الربا owó ìlú gbígbà yóò لا ká رجاء ọlọ́run nìkan ọlọ́mọ nìyẹn ní sí. olùdíje náà bá sọ́nà láàrin àlẹ́ rẹ̀ sọ́nà sọ pé báyìí nà yọ̀bẹ̀ lè sáànà sí yọ̀bẹ̀ ha rò rí bá. lọ́nà àti ìgbà tó bá kù díẹ̀ ayé ààrẹ rìbá owó ìlú ní gbígbà ló fojú wọn. wọ́n ń tẹ́lẹ̀ ká rìbá kọ̀mọ́ níbi owó nìkan kọ̀mọ́ níbi wípé ẹlẹ́ni ní fifty thousand yìí lọ ṣùgbọ́n ọdún ọdún tán nìkan kọ̀mọ́ nílé nìkan. àwọn ojú kan máa lè báwọ́ pọ̀ dáadáa ìfọkànbá yẹn náà lọ́dọ̀ ọ̀pẹ̀ ẹ̀ńdẹ̀lẹ́yìn. kí ló ní ọjà sí ọ̀dà bí abẹ́rẹ́ ṣe ló kúta ní ìjọba àpèjú o ìyẹn ní kóńgò méjì lé. kí ló èsì olókùúta lè gbára lóyún náà. Torí pé ráìsì ni ráìsì gbẹ, ó lè wí dáadáa. Àwọn ìwà tí mo lọ́dọ̀ wá ń di oríṣiríṣi ni. Mo ń pa àwọn kan ní Sokoto, mo ń pa àwọn kan ní Gẹ́ẹ̀mù, mo ń pa àwọn kan ló lóyún. Ẹ̀rọ àbẹ̀wò ń jẹ́ mi sọ̀rọ̀ ẹ̀. Bóyá bá ṣe ẹ̀rọ ká ju ẹ̀rọ ká èmi ní Sokoto nínú ìsìnkú máa ń sábà bóyá tó five hundred ìka two fifty àbí four hundred two fifty ọba fẹ́ jí rẹ̀ rẹ̀ kóńdò kàṣí kóńdò nínú yìí ń sẹ́yìn kóńdò ká ẹ̀yìn náà ti fún mi kàkà wá gbọ́dọ̀ tó bọ̀lọ̀ sọ̀rọ̀ fún mẹ́jẹ̀sì jẹ́sí pé gba kóńdò ká ọba rẹ̀ lọ́wọ́ rárá so àtàmọ́ kóńdò àtàkọ́ gbọ́dọ̀ ọ̀dọ̀ wáyé ibi tí wọ́n ti wọ́n ń tà ní láti gba ìlú tí òní sábẹ́rú bẹ̀ ni pé ráìsì sẹ́wà ẹ̀wà àtàgbàdo àlùfẹ́lẹ́ ìjọra wọn kókò mẹ́ta rẹ̀ sí nílò kan wà láti yẹ ìlú òjò ní ṣùgbọ́n láàbù dàmínà kàṣà ọ̀dọ̀ bí ìṣèlú náà lè fi ètò sílẹ̀ kábọ̀ ìgbà tuntun ọ̀nà. ṣùgbọ́n ìtọ́jú ọdún lọ́dọ̀ wa jù omi ìdá àti owó tí ẹ̀rọ hundred thousand lápèjúwe. Inú tó yẹ fifty naira ọ̀dọ́ àlejò tó ti kún hundred thousand lè bá lómi lẹ́yìn náà bákan náà bá àti òsì yẹfi ẹ̀ńtọ́ ya lówó nítorí pa ya lówó kọ́ máa di ṣiṣẹ́ ọ̀rọ̀ ti rárá gbà bọ́n ta ní ìgbà tọ̀rọ̀ látọ̀jú rẹ̀ ọ̀rọ̀ ti afẹ́rẹ́ ní hundred naira olùkọ́ two sixty four instead of hundred naira àbí kọ́ máa gbèrú lọ́wọ́ rẹ̀ owó tí ọ̀gbà lọ́wọ́ rẹ̀ ń jẹ́ bá fẹ́ sáyé máa bá sí jọ Yorùbá tó ọ̀rẹ́ oní one fifty tẹ́kùn tó ti fa lèmi ti bá lẹ́yìn dàgbà lónìí jọ́sí òdòwó mo ti gba two hundred lónìí ìbálẹ̀ lónìí náà. àyàfi tó bá ṣe pé kí ẹ tó yára yín lówó ẹ ti jẹ́ mi fi bá a gbá àṣírà ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lókun. tí ìlà ìṣẹ́lẹ̀ yìí èyí tó ń gbà mí èlé ni o. torí pé kó lè kọ́ mi jáwé ìlànà náà àti ìtàwé àríwá. gbogbo ìyá mi lówó tí lówó sórí bá lélẹ́yìn náà jẹ́ o. nínú hadith àbúrò rẹ̀ rà ẹlẹ́yìn bá mi yọnu sí i. أن رسول الله صلى الله عليه وسلم قال لا يأتين على الناس زمان لا يبالي المرء بمن أخذ المال أمن حلال أم من حرام أمن من يأتي كونان أتوتو àsìkò kan bẹ̀ wá báwọn ènìyàn láyé àsìkò táyé yìí láàyè báyìí náà rò bí máa ṣẹlẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ yìí ò ní bùkátà owó tí mo gbà yìí torí tí mo fi gbà ní ẹgbẹ̀rún mọ́tà mo fi lẹ́tọ̀ọ́ sórí àmì àlà sínú àlà yìí lórí ìṣúra ni àgbẹ̀nà ara mu àtọ́lẹ́gbẹ̀ẹ́ ní ibi ìkẹta tí bá ti ń sọ lọ́ba mu bí àsìkò tá a wà yìí náà ẹni tó wà òsè múra ó sọ́sọ́ kò tẹ ó lé ó múra fúnjọ kò tẹ lẹ́nu kó máa tó tó ọlọ́run làbí ó ojú rẹ̀ ọlọ́run ọlọ́run ló ti gbà pàdé ó. ìdí èkó ń sàmì pé ayé ìsinmi lọ síbi ìkùnmọ́kùndín ìmọ̀ró èlé gbígbà ìdúró ìwé àtàwọn èkó ìdúró àwọn cooperative àwọn alájẹ fún ìgbésà nìkan tí wọ́n fẹ́ àwọn cooperative ayé ń bì ṣòléyìn náà lọ́wọ́ àwọn èlé ìtọ́nà àgbà tó ṣe lóore ìlélẹ́yìn ní ìlẹ́wà ìṣèlérí báńkì ìtọ́sí nítorí ẹ pé ọba ìpínlẹ̀ ọba ìpínlẹ̀ ìtọ́sí ìlélẹ́yìn náà ibẹ̀ sí hundred thousand sí báńkì sí báńkì wà á èrò láàrin oṣù mẹ́ta ní wàá bẹ̀rẹ̀ fún two hundred thousand ó di one twenty wọn náà wàá gbà níbi àdúgbò ọ̀dọ̀ èlé ní bọ́ọ̀ dáńgò. títí ìwà àti báńkì rẹ̀ ìjọ ládé tí wọ́n máa fowó rẹ̀ ṣiṣẹ́. ìjọba ládé tí wọ́n máa fi ṣiṣẹ́ èlé ni máa jẹ lérè ìjọ ọ̀nà. bákan náà nínú òwò ní ìṣúná nǹkan tí a gbọdọ̀ ṣàkíyèsí nínú ṣòlè báńkì àlẹ́kọ̀ọ́ láti dáwọ́ gbígbà rẹ̀ ìlélẹ́ yìí dáwọ́ ẹ̀dọ́kọ̀ jẹ́ kí ìfọ̀rọ̀ jẹ́ gbọ́dọ̀ nǹkan dúró ní pàtàkì jùlọ àwọn ìmọ̀ya tí ń gbọ́ obìnrin wọn ní faradà kankan wọn ní faradà kankan gbẹ́ndẹ̀ ní amúgbòrò lẹ́nu ìlú olóyún tó wó tẹ̀lé òní gbèlè fẹ́fẹ́ yára ó ń dà ẹ̀rọ ń dín tètè fún ọ olùgbò kan yàrá tí wọn bèbè lọ́dà pèsè fún mi wọn ò bèbè mọ́ ẹgbẹ́ tí ń tọ́lọ̀ ọba ọ̀fẹ́ ó ṣe é lẹ̀ wá wọn náà ọ̀fẹ́ kí ni tó ṣe pàdé tí ó fi dé ọlọ́run náà wà á dọ̀ rẹ̀ pẹ̀lú tó lọ́rọ̀ ju nǹkan lọ náà lè ṣe fòrò òfin mánì ẹgbẹ́rún náà ọba ọ̀nà ọlọ́ra wa ayé ayé ayé ayé nìkan sáá ìtumọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni àtúndà àlòkè àmà àbẹ̀rù ní sàárè ọjọ́ àlòkè àmà ìwáyé ìwé rẹ̀ kò tí wọ́n kọ́kọ́ nínú báyà wa. yọ́nà àwọn àmì tó ń sàkọlẹ̀ pé ọjọ́ àlòkè àmà ó ti súnmẹ́tílé bẹ̀rù rẹ̀ mìíràn zíkì wọ́n tẹ̀sí lálẹ́ àwọn irinṣẹ́ orin kíkọ ìlú lílò mọ́lọ́ yìká ọmọlé bákàrà tí o bí wọn ní kíkọ obìnrin náà tó fojú mi yọ̀sẹ̀ lálẹ́ à. wọ́n yóò fi wọn kà fún pé ẹ̀fẹ́ mi kí n tó gbé níbi kákọrin iṣẹ́ kan náà wọ́n sẹ́lẹ̀ náà tó jẹ́ kódà àtàwọn ilẹ̀ Yorùbá ni kí yọ̀ọ́ kọrin ká fún jẹ́ tí wọ́n ń dùn mọ́ ní bíbélì sórí ẹ̀kọ́ ìjọ́lọ̀ wa tán kí ni kí ni ń bẹ̀ mí mílíkì nígbà tá a wà ní kékeré mílíkì ọlọ́pẹ ara fún ọgbà tó tá a ti kọ̀wé náà ìjọ ìfúnná náírà ọgbà mi ìjọba náírà láwọn lọ síbi ọdún ní táàbù màtà gbọ́dọ̀ ní pé ara gbèsè àwọn àtàtàọsì èjì kọlù fífún kọlù ìnáwó méjì ìnáwó mẹ́ta dàgbà ń sọdọ mu ẹlòmíì òfin ìwọ bá mi ní ìfẹ́ ẹ̀nà ní gbẹgbẹsẹ àmì láti gbẹgbẹ rẹ ọlá rẹ náà mọ ìṣòkòtò bẹ́ẹ̀ ni ó yẹ ètò ìlẹ́kùn lọ́jọ́ tó ń jó lọ́rọ̀ kan. nítorí àwọn àmì tó ń ṣàpẹẹrẹ pé ayé òfin lọ síbi ìmọ̀kàndán dòhóre màháàbí màháàbí fún mi àláàfin màláyé àwọn irinṣẹ́ orin ṣíṣe ìlú jìtá mọ́lẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tó kò sáhàlì ẹ̀mẹ̀ sáhàlì. السلام صلى الله عليه وسلم تقول سيكون في آخر الزمان خسف وقذف ومسخ قيل ومتى ذلك يا رسول الله قال إذا ظهرت المعازف والقنيات èyí tẹ́lẹ̀ ọ̀rọ̀ sẹ́lẹ̀ ń bá ọ̀rọ̀ sẹ́lẹ̀ nígbà tẹ́lẹ̀ bá ń lọ síbi ìwọ̀n tó dé ọ́fíìn yọ pọ̀ dáadáa kí ni ọ́fíìn ilé ọkàn bá mi yọkàn gbá lónìí mi yọ máa ṣẹlẹ̀ ìdúró ẹ̀sìn náà mi yọ pọ̀ dáadáa mẹ́tọ́ọ̀nù ìfọ́nù ènìyàn gbẹgbẹ́ ìfẹ́ di ìgbàlà ìfẹ́ bẹ́yẹ yọ pọ̀ dáadáa àwọn sàbí wọn béèrè pé ah, mẹ́ta báyìí kàyà rẹ fún un náà ìgbàgbọ́ ìgbàgbọ́ lórí yìí ó wáyé èrè òjijì ọlọ́mù ó ní ìgbàgbọ́ ọ̀rọ̀ fún un náà fífò àwọn sẹ́wọ̀n tí wọ́n ti gbajúmọ̀ dáadáa lórí jìtá oríṣiríṣi ìṣúmẹ́ǹtì orin tí wọ́n ti pẹ́ dáadáa tàbí wọn rà ní sẹ́yìn tí mo rí ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n á dáadáa àwọn tí wọ́n sọ̀rọ̀ ní o ìgbà yẹn máa bá mi yẹn máa bá mi yẹn yẹn máa bí ìsọdọlẹ́bẹ̀ ìgbéra ìsinmi náà gbogbo rẹ̀ ọ̀nà ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ sígbà tí a bá ti ń lé orin kíkọ àti lèlé lò sígbà tí ń wáyé. وهذه العلامة قد وقع شيء كبير من العنصر السابقة يقولون أنتقى وسواه لما أفقه يفت الله وهي الآن أكثر ظهورا لفت تعالى وعنصر olóyìn kọ́dúkọ́ tí o sẹ́ni gidi kan lẹ́nu ní. Kùránì lọ̀rọ̀ tó bá àjùlọ ní ẹ̀dá tó lè kọ́ fún ẹ̀dá tó lè lùlù sí kìí fi Kùránì mi kìí sọ̀rọ̀ tó bá a nínú. Èmi tó gba nǹkan yìí lára àwọn àpẹẹrẹ ètò ń fàmì pé àlùkè àmọ̀ tí wọ́n sún létílé. ibẹ̀ táwọn sára wá jẹ wọ́n ní islamic stamp wọ́n ní islam ilé islam ọ̀hún ó ní àmì ara ìyá àwọn ìyá àwọn àwọn ìjọ sọ̀rọ̀ rẹ̀ sí. lóyún ìyá ló ní islam ayé lóyún ayé bímọ lóyún ìyá ló ní islam gbogbo orin tí wọ́n ti fi lè lè lè ṣe pátá lóyún islam. ومن لم يرسلها هم يمن لو إلا أسيون أسمى نبي أسيون كتا أسيون كتير لتكا كان يوم لم لم واقل من حديث أنا جامع القيوت يبدو كتبا مبين لا يمدي لا يمدي القيامة سبب آمك سوء بنيه òjò gbóni ẹni wọn họ bí o ti o ní pàǹtàkì jẹ́ òbí dàbíyá mi nítorí wọn gbẹ omi láyé mi ọ̀rọ̀ ní òṣìṣẹ́ lè gbọ́ láìpẹ́ òṣìṣẹ́ lè gbọ́ ẹ bá ní pẹ̀lú pàmò kí wọ́n tẹ nígbà tó bá múná lọ sí àtọ́nà sí ara ẹ̀kọ́ fún jẹnẹrétọ̀ lọ́dọ̀ máa gbé ṣùtà lọ́dọ̀ máa gbọ́ ẹni kan náà dáhùn gbọ́n sí mọ́ ọlọ́fọ̀ọ́ ní àwọn olóògbé gbọ́dọ̀ pọ̀súnmọ́ àrùn kankan nǹkan ìṣẹ̀lẹ̀. ẹja mọ ẹkùn sí láti ní kọ pẹ́ fún ẹ. alákàwá tí a bá ti sọ ìbéèrè rẹ jẹ́ kí a mú wá síwájú. lára àwọn àmì àtàkọ́rọ́ ètò ń ṣàfihàn pé ọjọ́ àlòkè àmọ̀ràn ti súnmọ́ àtìpáyé tó ń lọ síbi ọkàn ọkàn lórí kẹ́sìtìrọ̀ ìṣòro ìgbẹ̀lẹ̀ fáwọn mìíràn wọ́n fẹ̀yìn ọtí mímu ọ̀pọ̀ dáadáa àwọn yóò tó lẹ́fẹ̀. ọtí mímu yóò pọ̀ dáadáa ẹnu ọtí mi ògógóró ọtí mi bíyàbíyà ọtí mi. tí a fẹ́ gbà láǹfààní nínú tó fi pé ká bá mú ká orí ọ̀tọ́ máa fẹ́ ẹ nígbà rẹ̀ nínú rẹ̀ bí ṣe ń bì bẹ́ẹ̀ ló máa ta kìkì ẹlòmíì ti sùn sínú ọkọ̀ tà bákan ní kí yóò ń jẹ́ ìtajà ọ̀sán lọ́wọ́ ó sì sùn wọn pàtàkì lónìí. àǹfààní wo la fẹ́ ṣe ní ìlú eléyìí níbi àtẹnugbẹ́ èyí ń parọ́ kúlẹ̀ wọ́n ti á sọ ọtí nínú wọ́n ti sọ́dọ̀ tẹ̀ nílùú tí a ta rẹ̀ bí ọ̀gá jẹ́ ẹ̀mí wọ́n ṣe ń pẹ̀lú ẹ̀ lórí rédíò wọ́n ṣe ń pẹ̀lú ẹ̀ lórí tẹlifíṣàn nígbà wọn ti máa ṣe wípé sọ ẹ̀rọ sí ẹ̀yìn tó bá tẹ̀gbẹ̀ ẹ̀rọ lábẹ́ ẹ̀rọ mọ́tò máa ń bùtí láti máa tó bùtí máa ń lọ láti lọ ọkọ̀ máa ń bùtí láwọn pé bùtí máa ọdún òní ẹ̀ tó ń jà lórí ẹ̀rọ ẹ̀dá. náà ń dé máa ṣe ọ̀dọ́. èyí tó ń là àpẹẹrẹ tó ń ṣàfihàn pé àlùkò àmà ti fún wa onítẹ̀sílẹ̀ ti ṣòro bẹ̀rẹ̀ sámà

lára àwọn àpẹẹrẹ tó ń sàmì pálí ti fẹ́ kọ́nà ọba àpẹẹrẹ tó kọ́ olùwà yìí ṣẹlẹ̀ bọ̀dọ̀ sọ́múlò ìyẹn máa mú sí ọtí mímu yọ pẹ̀lú jàrá. nínú ọgbàrá ọ̀rọ̀ mi òṣìṣẹ́ náà ọba sọ́dọ̀ gbọ́rùn àlejò àṣẹ́gbà sọ pé yọ̀wọ̀ sẹ́yìn lánàá sàrí fàtìmí ìnà sí àlàsọ́mọ̀rọ̀ bí àwọn èèyàn kan lè ní àwọn ìjọ mi wọ́n ń bẹ̀ wọn ò tí ì dé nígbà bá dé wọ́n sọ sílé kọtí kì í jẹ́ wọ́n sì máa mutí wọ́n lọ́tọ̀ ni wọ́n pààrọ̀ orúkọ rẹ̀ ṣùgbọ́n sí ni ṣùgbọ́n kó kó sàánú wa àwọn tó dìbò yìí tó ń sọ fún ẹ yìí ìkíní àwọn kan bẹ fẹ́ pé èrò mi fífi rẹ̀ sí ọ̀rẹ́ kásínà ètò ìwà ọ̀rẹ́ kásínà ọ̀rẹ́ àjẹnà sí ètò ìwà ti rí pé ọ̀sẹ̀ ṣẹlẹ̀ nígbà tí bá níbi ìṣòro ni káà gbọ́ wọ́n bẹ̀ ẹ̀yà nígbàgbọ́ pé tọ́ ayé tí ń lọ síbi òkú ọkọ̀ bẹ́ẹ̀ ni nítorí ọkùnrin wípé ẹ̀yà múra sísọ rẹ̀ ọlọ́run ṣe lọ́mọ àdìjọ́ mi ọlọ́run ṣe wá ní ọmọ iná ọlọ́run bá mi nínú ẹ̀sẹ̀ náà ń lọ kọ́ ọ̀yọ̀ kàmínú náà àtàmì ọlọ́kọ̀ lójú náà bá ọmọ láwọn ọ̀rọ̀ láwọn kàrún ó lọ àlùbá ẹjá sọ pé ìjọ tó kù mọ́ lọ ẹ̀rẹ̀ ẹjá kú sọ lẹ́ẹ̀kan sí i sọlá ọkọlá kọ́kọ́ bá san àwọn olùkọ́ wa ní ẹ̀san lórí bí gbogbo tí wọ́n bá wa sọ yìí èmi ò rí ọjà nípa fẹ́ lọ ìṣèlú yẹn tá a fẹ́ kó dání lọ síbẹ̀ láti lè rí gbogbo tí wọ́n sàlàyé fún ayé rà ṣùgbọ́n gbogbo bí wọ́n ti wú fún náà ọlọ́dà kò jẹ́ kó yé wa ju bí wọ́n ti sàlàyé wa fún wa lọ kọ́lọ́ kọ́lọ́ kan bá a san wọ́n lẹ́sùn lórí. ní báyìí àwọn ìbéèrè wọ́n ní pé ìjọ lẹ́tọ̀ọ́ fẹ́ni bá mọ̀ wípé lórí iṣẹ́ tó lọ́jọ́ ń ṣe àwọn tí ń ta tẹ́tẹ́ tẹ́ pé bí supapẹ́sọ̀ ló jẹ́ fún wọn bí náírà bẹ̀rẹ̀ sí ní nìkan bẹ̀rẹ̀ sí ní. ó wá nílé iṣẹ́ adìẹ àbò nítẹja ìjọba ṣe ilé iṣẹ́ adìẹ àbí tẹja tó lù ìjà ni máa bá a ṣiṣẹ́ ń bẹ̀ ó jẹ́ pé ó di títí owó tó ti dá ilé iṣẹ́ adìẹ lẹ̀ bí owó tẹ́tẹ́ ni. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله bókìlẹ̀ gbọ́ pé ẹ̀tọ́ ni kéèyàn ó ṣiṣẹ́ láwọn àyè tó lábẹ́ pé iṣẹ́ tó ń ṣe ń bẹ̀ àbújá tó ń kà ń bẹ̀ ọjà ṣíṣe rí àyè ọ̀ǹda láti jẹ láti mu láti tà láti rà ní. ṣùgbọ́n káwọn bá àjùsọ́sìn pé à ń kú lọ́wọ́ lórí tí ọ̀dà ṣùgbọ́n bá a ti pọ̀ bá dùn pé eléyìí ọ̀nà pẹ́pẹ́ ọ̀nà jìbìtì ọ̀nà gbèrègbèrè ló ti rówó tó bá lè fẹ́lẹ̀ lẹ̀ sòtún ìwé jìnnà sí ọ̀dà àkókò kọ́nà bá a fún fún ẹlòmíràn lọ́wọ́ ilé àtìṣe ló ń ṣe ọ̀dà ọ̀tàn rà wọn. ìjọba mi lọ ọ̀hẹ́ ẹ̀ sora lè yáwó ní ọ̀dà àwọn network MTN Glo afẹ́kọ̀ lówó wá lórí fóònù àwọn àti àti lórí káàdì rà ń jà lórí ra káàdì àwọn lọ́wọ́ wọn ká san padà láti mọ̀ wípé tí wọ́n bá ra ọlọ́dọ̀ àti seventy five ni wọ́n wọn tẹ́wá sí ní ìdánlẹ́ náírà àwọn ẹja padà. ìmọ̀ ìyáwó lórí network ní credit ń àti nǹkan kan. tí ìgbà ti fi kú bóyá hundred rẹ tó ọyá náà ni wọ́n gbà padà èlé ni o olùbálẹ́lẹ́yìn náà o. mo ti ń tẹ̀lé mi wípé bóyá hundred naira nígbà wọn gbà fún yàn ní ti bọ̀ ọ̀rọ̀ fún mi àbí kó jẹ́ one ten. òwò ní pé wọ́n sáré yọ nǹkan kan bẹ̀ nígbà tí yọ nǹkan kan ó ti dè lẹ́yìn. sọ̀rọ̀ àlẹ́ tọ̀ ó bẹ́tà kákẹ́ka fowó pè níta kálíbà kálíbà jù sí ẹsẹ̀ sẹ́sí ẹsẹ̀ kálíbà sí tó náà ọ̀bọ̀ ọ̀sẹ̀ ju kọ́lá ń jọ ní lọ́wọ́ wọn lọ sọ èlé lélẹ́yìn náà jẹun kan ní kí ni ìdájọ́ ẹni tí ó ń dá ìrìn tiẹ̀ kí ní ẹni sáfù tó dá lórí nìkan ní ẹni sáfù pé irú ẹni bẹ́ẹ̀ kí ni irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe tó tó tó bára rẹ̀ ní ẹni sáfù lò nìkan. ó wá ní àdéhùn rẹ̀ pé ìyá àfọlá àtàlùmọ̀ fáre bìn kálífà sọ́ọ̀sì kò sí nǹkan tó bá dá dúró lẹ́nu nìkan lẹ́yìn sáfù sí o ṣùgbọ́n lálàyé tẹ́sán ìdí mọ́síláṣí àtàkọ́sì àtàkọ́sì gbogbo ẹ̀ pátápátá ló fi kún. tí wọ́n láǹfààní láti wà lọ́gbẹ̀ẹ́ náà kọlọ̀ dúró bẹ̀ tí òbọ̀ wá láǹfààní láti ṣe bẹ́ẹ̀ èyí sábà náà ní wọ́n rọ̀ bá dúró sí o. ṣùgbọ́n tó ti wípé wọ́n láǹfààní ibi tó ti dúró síbẹ̀ sí ibi tó ti dúró síbẹ̀ sí wọ́n lọ eléyìí ni ò ní mọ̀ ṣùgbọ́n bí kò sáyè lọ́kùn kò sáyè lọ́sùn kò síbi tó lè dúró sí tí kò dé sáàrin náà lọ sì yóò dé sáàrin gbogbo ìpínlẹ̀ àwọn hànábílà wọn ni wọ́n fa ẹnìkan náà nǹkan bẹ́ẹ̀ sáfì láti wọ́n fà mọ́ra rẹ̀ ṣùgbọ́n ìṣesí ọ̀pá kó àdéhùn àmì ìfẹsẹ̀ pé àti mọ̀ sọ̀fẹ́ sàkùn àlùkò aláfàn àwùrọ̀ ẹtì bá fún yín ó dúró kọ́kọ́ kẹ́kẹ́kẹ́ sáfì alákọ̀ọ́kọ́ kọ́kọ́ kúnyá kí kìjì ó tó tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ka ní kọ́dà pẹ̀lú ọ̀rọ̀ òjíṣẹ́ náà nínú pé tí ìyàbá gbé ní kíláàsì apáàtì apáàtì gbogbo ẹ̀ ló ti kún òfin tí ìyàbá dúró sí ìyẹn sàkínú yóò bọ̀ sáà ní náà ìbá kọ́dà láàyè ṣùgbọ́n wọn lọ bá dúró lọ́ta kété lónìí nìkan ẹni bá wò ní o. jọ̀wọ́ kùn lọ́ọ́ xẹ́rẹ́ ǹjẹ́ a lè pín sọ́dà ti san fún obìnrin kí ló fẹ́ fà tuntun ṣe àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àdúgbò rẹ̀ sọ́dà kí fífọ́bìnrin èkéní ẹ̀tọ́ obìnrin ni bàbá rẹ̀ lẹ́nu ń bẹ̀ ìyanu ìsìlẹ́nu gbé sọ̀dáàkì. Ìwé tí wọ́n bá lò wọ́n gbà ní sọ̀dáàkì lọ́kọ̀ ọ̀dà lágbára rẹ̀ tí wọ́n bò ní oṣù bẹ̀ láti tó lọ ní ti dáadáa tó ń bọ̀ ládélé ìlórí oṣù ń wò mí hundred thousand ọ̀là owó ẹ̀sìn kọjá one million mọ̀dá tó lọ lọ́wọ́ yóò tún bí sí ọba ti yẹ ní mọ̀dá kìíní. sọ̀dá ẹ̀kí ọ̀nà mẹ́tàlá ní gbà san kí ìmọ̀ kéèyàn sọ gbogbo ẹ̀kọ́ tàbí kí ni ọsàn pa sáàsì bí ọ̀nà abala kan nínú rẹ̀ tóbi ló ti wọlé wọn ti sàn ákìlì àbí wọn sábà sàn ákìlì. abala tó wá sẹ́nu wà ní títọ́ pẹ̀lú ògbó ọlọ́run lóṣù báyìí lọ́jọ́ báyìí ọ̀sẹ̀ báyìí ẹ̀mí fún ọ yóò ti jẹ kọ́ọ̀lẹ̀ láàrin ara wọn yọ̀dà kan lẹ́sìn ìdàbí tó wọ́n sọ pé à ń mọ afọ yín fọ yín fọ yín òkúta ń mọ afọ ìfúnlẹ̀ wọ́n sì jẹ́ sọ́dà fún mi. ọ̀nà ilé ìṣẹ̀kọ́ ni pé àjẹ́ ìlú sọ̀dá ti pé léyìn pé sọ̀nù tó ẹ̀rọ ìjẹ́ kí wọ́n sàn á kéde èmi àti ọ̀dọ́ lọ́gbọ̀n náà yàrá wa. àjẹ́ ìgbàgbọ́ níbi pé ìṣòro báyìí ní oṣù muharram ní oṣù ramadan oṣù báyìí ọjọ́ báyìí ń fọ àmì mọ́tẹ́ta kan náà gbà láti ní sàdáàkì ni. sàdáàkì bákan náà ọgbà àpọ̀ kúndùn yóò ṣe ìgbẹ̀kùn fún ọkọ rẹ̀ nínú sàdáàkì ọgbà àpọ̀ kúndùn ṣe ìgbẹ̀kùn fún ọkọ rẹ̀ nínú sàdáàkì. mọ́tò ìtúbọ̀ náà tó ìbára pé ọkọ ọlọ́run sàn dáadáa kò sí tí ò lè pè fún nísọdá àti o ilé ìlú sọ fún mi pé mo gbà láti fi ọ̀rọ̀ sùn nísọdá àti mi pẹ̀lú nǹkan tó tẹ́lẹ̀ sí lọ́fẹ́ nti ń gbà ń sọdá àti ọkọ̀ báyìí yìí ń jẹ́pọ̀ tó bẹ̀ tó tún lọ́fẹ́ ilé fúláàtì with full air condition èyí ti gbọ́dọ̀ tẹ ìdọ̀tí kankan mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ máa bẹ́ẹ̀ ètò bá ti di pé kàn án lọ́wọ́ ọ̀nà jẹ̀dẹ̀jẹ̀dẹ̀ ló pẹ́ olùbá wọn mẹ́sàn án mo tiẹ̀ kí ọ ó lè bẹ̀rẹ̀ fún tọ́gbà rẹ̀ ṣùgbọ́n àti ìkiri jù kì í sì pẹ́ jù ilẹ̀ ìpínlẹ̀ àwọn àlèkíyà àwọn ní sọ wípé orígun ìdù náà ìdánidínárì níbi má fi rí wọn ní níbi tí yóò jì ká tó lè dín ìrànlọ́wọ́ kì í á ti má rí sáré nìkan wọn bọlá ìjọba gbẹ yẹn sọdá tí ó kú lómi lásìkò sí sọdá tí ó tó yẹ kankan kò sí yẹ kankan èyí tó sẹ́yìn jùlọ ni pé kò sí yẹ kankan tó lọ́pọ̀ jù àbí lọ́kìlì jùlọ sí sọdá jù. àmọ́ràn mi àtàwọn ọ̀dùn lórí bẹ́ẹ̀ yẹ sọ ìdá tó lè yẹnu pé mo ti gbà tó fún mi sọdá jù ó ti tán. sára nǹkan ń dà lọ́dọ̀ wọn bí ẹ̀rọ àti ẹ̀rọ àrèké ẹ̀rọ àgbọ̀n wọ́n gbẹ̀mí wọ́n gbẹ̀dá abẹ́rí. ẹni náà máa hàn wọ́n sọ sí kẹ́lá ìṣe ìdíje mọ́ ọ̀hún ẹgbẹ́ tí wọ́n fi dáhùn ìtàlẹ̀ ìdíje. láì gbọ́n láì jẹ́ olóògùn lókè òun làbẹ́ òun ní ìkẹ́lí. yàtọ̀ tó lóyún nínú ìfọ̀dá ìkìló náà wà. oníṣẹ́ ìbáṣepọ̀ ọmọ bá ń tí ìbáṣepọ̀ bá fẹ́ ọmọ wa ni náà ní ilé ẹ̀kọ́ sí náà tẹ́lẹ̀ ẹ̀rọ ní ìlú kẹtọ àbá ẹ̀rọ dára ẹ̀dá wa kan ní ìyá olùkọ́ fún mi àyíkọ́ ṣẹ́ṣẹ́ ń lo nǹkan wọn lọ́wọ́ lọ́wọ́. Tí dẹ́sẹ̀ bá àkìyà gan, àṣà àti tìbọn ní ọ̀rọ̀ ẹ̀sìn. Kódà níbo ni ìwọ́n ti ṣe ṣọ́ra àdìọ́kà lórí kiri mẹ́lẹ̀ àdìọ́kà lórí kiri ó lè láti lè mẹ́rin báyìí ní ọ̀rọ̀ lórí mi. sọlá ìlú yàrá mi kò lẹ́tọ̀. yóò bẹ̀ lọ́nà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí bàbá ìyàwó máa ń tán àwọn jẹ. ìyá ọlọ́run tó fún wọn lọ́nà gbogbo àkókò ẹgbẹ akẹlẹ àwọn ìlú òfẹsẹ láti kẹlẹ àwọn tọjú ara mọni ní ìsìlẹ sí lọsí tù. olùbàdàn gbọ́ olùwà gbọ́ ọlọ́mọkùnrin lé bìnrin lé ọ̀jọ̀gbọ́n lé gbogbo ẹ̀yẹ ti dà fún àwọn ọmọ ìlú àwọn ìfẹ́ bẹ́ẹ̀ dàgbé. yóò bẹ̀rẹ̀ ní pé sọ̀dá àkì ẹ̀tọ́ obìnrin ni. ó lọ́mọdé tọ̀ ìtọ́jú ẹ̀ka kọ̀mílá dùsì ọgọ́rùn ẹ̀kọ́mílá dùsì mẹ́wàá ẹ̀kọ́ mi ń dájọ́ éèlà àti mẹ́fà ètò bàbá ìtìmí. nígbà yóò àdébí sọlá ìsọlá arábìnrin káwá bá mi bí alámìlí ìwé mi káwọn ní ọ̀sẹ̀ mi anábìí wo wọ́n sáwọn adàmú agbára ìlẹ̀ yìí ó wò láyò tí yóò mùsùlùmí ò ah, ní jọ́sìn. àlọ́gbà ni àlọ́gbà bẹ́ẹ̀ ni ya fẹ́ẹ́ gbẹ́mọ̀ ọ̀sẹ̀ ọ̀rẹ́ ọ̀dàgbò kábà bí àwọn ọ̀sẹ̀ olóògbé bàbá kì kìtà mọ ní kìtà ìlú ẹ̀yìn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń tó gbà ọ̀sẹ̀ ìgbéra rẹ̀ bẹ́ẹ̀ wá nǹkan nígbà ilẹ̀ bá mi yàrá olúwa lọ́wọ́ ilẹ̀ onígbà wọn lọ sí ìgbà kan bọ̀ lọ nígbà lọ lórí nǹkan kan bọ̀ lórí nǹkan kan lórí nǹkan kan bọ̀. bẹ́ẹ̀ wá dáa pé wọ́n á fẹ́mi lẹ́yìn iṣẹ́ bá kejì èlfẹ́mi wọ́lọ̀ ọ̀ọ́tẹ̀mì ní ìhàdí. bí ṣe ọ̀ọ́ká ìjọba ń fi ń fà nígbà tó lọ́jọ́ mi sálọ bá wa. ó sì lọ́wọ́ lọ́pọ̀ ìdílé náà o bẹ́ẹ̀ wọ́n á kúrò á nìyí à á kúrò á nìyí wọ́n á kúrò á nìyí wọ́n ànágbà ni pọ̀ zawurasituka ha ìmọ̀ náà kàmí alukur'an kur'ani pọ̀ hàn mí ọmọ ìdúró ní pọ̀ sọ̀dáàkì lọ kọ́ ní kur'ani tì í ètò mi. ìlú pọ̀ sọ̀dáàkì olùdóró olùdóró ń fa nǹkan fàánì kan olùjẹ́ mọ̀kọ́ wọn á lọ láì ní sọ̀dáàkì eléyìí nǹkan ní ìṣòfin ìwé ń bí àti gba nǹkan kan ọgbọ́dọ̀ fi yé báyìí lọ ọgbọ́dọ̀ fi yé báyìí kò sí lóyún gbèsè náà fi. ṣùgbọ́n tí wọ́n á béèrè kò sómi iye tó ń gbà àbúrò náà ti bẹ̀rẹ̀. Ìyẹn lè tún sọ fún obìnrin. Àṣé ẹ̀ fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àdúgbò. Ẹ̀dà bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ kí ni kí bá kọ̀ọ̀kan lójú díẹ̀. Bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ kí ni sọ̀dá kí ni kò sí ìṣiṣẹ́ lọ títí báwo tí a ìfẹ́ ìṣe àpọ̀ mi ìdìbò rẹ̀ kí n ìwé tó ti fún lè fi yọnu sí ṣẹ̀dá àjìní wọ́n lè wá ṣe dáadáa ní ìfún láàyè ọ̀tọ̀ pé á ilé àmì ẹsẹ̀ sùúrù pẹ̀lú òní pọ̀ ọlọ́run ti ń fa àmì ìgbà tó ń parọ́ mọ́ ìfẹ́ ra mọ́tò bọ́ ìfẹ́ ra lẹ̀ fọ́ ìfẹ́ kúlé fọ́ ṣùgbọ́n mo fẹ́ tún sọ̀rọ̀ àti gan ìgbà tó sọ̀rọ̀ àti gan ètò fún lákòókò nípa bá ti lè yé ní ṣe kàlá ọjọ́ tó bá ṣe àwọn àdéhùn kan tó lọ́sẹ̀kùn lọ́sẹ̀kùn ẹ́ nígbà tó ìpín ìdí wọn lọ́wọ́ àjọ àtúnṣe pé tó fẹ́ tún so tó bí ó bẹ́ẹ̀ nìyẹn. Jazakum Allah khairan. Àwọn ìbéèrè tí ó wà ń bí alákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ owó nípa pé wọ́n ní kíláàsì fi sí owó ìlú tí wọ́n fi kún owó wa ní báǹkì àti ìfowó sí báǹkì owó wa ti gbé fún kí ni àfẹ́sì sí. náà ni ẹnìkejì náà béèrè pé tí a gbà á lọ kó fún wa ní àbákù sínú àkáǹtì wa bẹ́ẹ̀. ilé ìtọ́jú jọ wọ́n ní ọ̀rọ̀ nípa àgbẹ̀ dídá àwọn tí wọ́n gbàgbé káàkiri àdúgbò bá dájọ́ fún tẹ́ pé pé atábá ti dá nàbà wà lóko àbí kó bá ṣàlàyé Bùrùkà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yẹn yìí. Àti fún báńkì gbogbo ara rẹ̀ kò bẹ̀rẹ̀ sílẹ̀. Báńkì náà, a ti lówó rẹ̀ kọjá ọmọ rẹ̀ á sọ lónìí nǹkan ti rọrùn lásìkò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń jẹ́ àwọn fásitì làwọn máa ń di káàkiri ọlọ́tìtọ́ mi nǹkan ti nǹkan tẹ̀lé mi ṣùgbọ́n ní ìsìn aláàtì ti wà mẹ́tòdì wọn bẹ̀rẹ̀ gbé sí gbàràgàdà iye tó sílẹ̀ iye tó ọgbà ètò gbèlè mẹ́tẹ̀ẹ̀kan ó gbèlè jáde máa wà bẹ́ẹ̀ ó ti mẹ́tẹ̀ẹ̀kan ó gbà èlé eléyìí mẹ̀lítọ́jẹ́ àtòrí owó ìjẹ tó fi bẹ̀ mẹ̀lítọ́jẹ́ eléyìí mẹ́sìlẹ̀sì gbà lọ́sà sílẹ̀ síbẹ̀. àdúrà àwọn àtàwọn láti lè kúrò ìfọ́sọ̀ pé ìyẹn lè gba owó eléyìí nílẹ̀ rẹ̀ ti kọ́ ilé ìgbọ̀nsẹ̀ ilé ẹ̀mí torí pé ilé ẹ̀mí ni. wọ́n bẹ̀rẹ̀ nípa alájọ ìbéèrè àjọ ẹnití wù máa jẹ àkọ́dá ìdálájọ àmàrò ìfọwọ́rọ́ fún kálímàṣírò ti sọ̀rọ̀ fún ẹ ti jẹ́ mi nínú àṣà ti àkọ́dá ọ̀rọ̀ àkọ́dá ọ̀rọ̀ alájọ lónìí eléyìí ò sì ìtí èsì bẹ́ẹ̀ ni wọ́n dé pé ẹ̀lẹ́sẹ̀ ńlọ ń mú bá ń lé lókè mi ń kiri káàkiri mi kíkiri káàkiri tí ń kiri káàkiri sẹ́nà mi ilé ilé ìtọ́sí wọn ti ń bá wọn ọba ada kó o fẹ́ ọmọ ìwé lọ́mọ. Mọ̀ ń bà máa fẹ́ ọmọ ẹ̀ ẹ̀mí lọ́la ẹ̀yà abẹ́rẹ́ kan bẹ̀ kàn. Ẹlẹ́jọ̀ ọ̀rọ̀ lọ́gbọ̀n jẹ́ ẹ̀yẹ́ ló rí bá. Ẹyẹ kan náà ń fi ọ̀rọ̀ tí ọ̀lọ́ lómi ẹ̀rọ kan mẹ́lá padà tí a ń ṣe ìlú. Ìfọlẹ́jọ bá ń yá ìlú owó tí ń gba ìlú ń bẹ̀ eléyìí náà ti gbà ọ̀. Ìjọba kò máa ṣọ́ra wọ́n ní pé ìjọlẹ́kọ̀ọ́ àdúrà lọ́jìnà sí kájókòó papọ̀ pé afẹ́sẹ̀ àdúrà àti ká tó wọn pẹ́ kúrò ní ìjọra wọn lọ́wọ́ pé ẹ̀yẹ bá sa Al-Qur'an. Bílẹ̀ níbi tí ráyè àdúkòó gbàdúrà jìmọ̀ sí gbogbo ń tà àdùkárà sí pátá yálà àmàlí ayé àti pẹ̀lú ládùúrà. Sílẹ̀ àti aṣojú bíi ten thousand naira gbogbo nǹkan ìlú kárìbátà ní mẹ́mbẹ́ hekmel muslim citadel of the believer. Ògbé adé àìsàn bí àtẹ̀fẹ́ sọ adé àkànní ìṣòro kan lọ ojú ìjìlá ẹ̀ mẹ́mbẹ́. Ìyá Kùránì àtàwọn àfáà jẹun lọ́rọ̀ pọ̀ mọ́. Ṣé làmì ìgbà yà wà láwọn ọ̀sán àbí wọn àkókò àárín ìrìn àjọ àtúntò ìgbà ìsirayì tí ọ̀rọ̀ ìṣòro tó báyìí fúlára mu àdàdà rẹ̀ níbi àdúrà ṣiṣẹ́ ìdílé mi náà wà. sọ̀rọ̀ ọlọ́run ọ̀dà wa lánàá ààrẹ mi súnà kankan wọ́lọ̀ àdé ìdàrí ìtàn níbi o o ṣe ń ṣe bí o ṣe o mọ̀ kàn ń yẹn á jókòó ìwọ́ka sọ́láṣí mọ́lẹ̀ ìwọ́ka tàbáraka ìwọ́ka yàtí ìwọ́ka tàyáka ìwọ́ka sátìl ìwọ́ka dùrá òfin àdé. nítorí ọba tó lè jẹ́ ìlẹ́jọ́ ayé àmì bíi báyìí bí ṣe lọ kì í sọ́sìn náà ṣùgbọ́n bí àná jẹ́sọ́kùnrin ọ̀sẹ̀rà wọ́n ní ẹ̀rọ ṣàlàyé nípa arákùnrin tí àwọn onímọ̀tò àti ọlọ́kadà lọ gbà wọ́n gbé ọ̀kadà kan ní owó tó ga ju iye tó bá wá lọ. lọ́dọ̀ àwọn àfẹ́ mi sẹ̀rẹ̀ wọ́n ń pe bẹ́ẹ̀ nǹkan ní àgbẹ̀yìn bẹ́sẹ̀ tèèpù bí ìgbẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ méjì làwọn àfáàfẹ́ ń bẹ̀. bóòdù pẹ̀sìtì ni wípé síra yìí o wọ́n bá yàtọ̀ sanwó lójú ọ̀sẹ̀ fifty thousand ni. ǹjẹ́ kódà náà yẹn san díẹ̀ díẹ̀ ni fifty thousand ni àdìbòyìnbó pẹ̀sìtì. sanwó lọ́ọ̀kan náà kọ̀ ọ̀gbà síra fifty thousand. ẹ you, san díẹ̀ díẹ̀ lóṣù mélòó oṣù mẹ́fà fifty five thousand naira ojú méjì làwọn afẹ́ àti wò àwọn kan wò ní wò tó rí ìgbà ni ṣùgbọ́n sugbon awon kan ní kò ṣe ìgbà nígbà tí nǹkan mi ń lè ṣe jẹ́ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ìsìlámù lábẹ́rọ́rọ́ lábẹ́rọ́rọ́ mẹ́kùlẹ̀ ìfaranyọ́mọ́nìkejì ìlàdìrọ́ọ̀bù. bí wọ́n sì fara ní gbọ̀sán ní ọ. sọ́dọ̀ àwọn oníbẹ̀rẹ̀ ní ẹ̀rọ àbáyá pẹ̀lú ìgbàgbọ́lẹ̀ pé ní ìfẹ̀mẹ́ǹtì lọ́dọ̀ wa ń dé. ní Yorùbá sọ pé àtẹ̀jù lọ́rọ̀ lọ́nà àtẹ̀jù ń bẹ́ńbẹ̀ fún ẹni ẹ̀ẹ́kejì fíṣẹ́bù ti ń bẹ́ńbẹ̀ lórí mi pé wọ́n ṣètò tí mi ọ̀rọ̀ mi rí fún owó tí wọ́n sì wá tí wọ́n lóbi owó yẹn ti pẹ̀lú. sèǹsọ́mẹ́ǹtì àti pé tí wọ́n bá ti sèǹsọ́mẹ́ǹtì ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kọ́ńtìmì tó ti ń ṣe owó ẹ̀rọ ẹ̀dẹ̀ ni ó ti ṣe yóò ṣe ní kọ́ńtìmì mọ́tà àárọ̀ padà pé wọ́n ah, bọ̀rọ̀ padà ní one fifty wọn náà wọ́n máa ti fi fẹ́ẹ́ nípa ìmọ̀ ìṣúná tí wọ́n fi ten thousand kún ọdún kọ́ńtìrì báyìí ṣùgbọ́n ìta kẹ́ńdé ojú màkìntàn àfáàní ló ní nàìjíríà. ẹ ẹ wọlé kọ̀ọ̀kan fún gbà mí lẹ́yìn nípa nígbà tó ń tàbí five fifty wọ́n sì ń gbé fáwọn ìlú láti tún un lè lọ. ń bèlò kìtọ́ fún ọkàn ọba ti wá ọkọ lórí ìṣẹ́ bí five hundred thousand lọ ẹ lọ kú mi ọ̀sẹ̀ kìíní lọ kọ̀rọ̀ owó kó lẹ̀ wọ́n gba ọkọ̀ lọ́wọ́ rẹ̀ ní ọgbẹ́ ọkọ̀ lọ́wọ́ rẹ̀ tí ó gba owó tó ti ń sálájú ọ̀sẹ̀ dàgbàdà fún mi àlùbọ́ọ̀lù ní gbẹ̀gbẹ̀rẹ̀ mi ṣùgbọ́n ṣe jẹ́ mi. Ìjọba kan dà bisimilá wa sọlá kọsọlá sọlá amẹjọ àwọn elétò ní káfíńtì wa ní etí pé náà àwọn tábà tí wọn rí àwọn um, lectures àwọn ṣẹ́kọ̀ọ́ wa ká indicate the um, interest wa. ọ̀nà àwọn tó wáyé pé àti náà gba àwọn lectures ní ṣèkò wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fi nọ́mbà kan síta sí fún WhatsApp group ká initiate chat pẹ̀lú nọ́mbà yìí láti máa gba àwọn lectures gbogbo kọ́tà gbàdúkọ́dẹ̀ sọ́ọ́ lè ṣàrẹ̀ pẹ̀lú wa. nọ́mbà yẹn náà ni zero eight one ẹ̀kọ́ ìdádáadá fáwọn ìran fáwọn àgbàlagbà ó fi gbọ́ nǹkan ìlú. àwọn elétò um, àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn ṣèkọ̀ máa ń ṣe ibi àpáta ni wọ́n rìkọ́dì sílẹ̀ òní wọ́n ń ká sílẹ̀ tí wọ́n pé àwọn èèyàn àwọn kan ti máa ń gbà á ní ọ̀sẹ̀sẹ̀ tẹ́lẹ̀ àwọn náà ti mọ̀ gbà tẹ́lẹ̀ àápè nọ́mbà kan fún wa ìjẹ́ nọ́mbà tó wà ní WhatsApp a kọ nǹkan ránṣẹ́ láti fi um, bẹ́ẹ̀ ni ní Yorùbá láti ibi kéde iṣẹ́ tiwa láti fi ẹ̀ pé àwọn náà ní a ní One is zero eight one zero eight one five four eight three zero four three zero zero eight one zero eight one five four eight three zero four three zero zero òdo ẹ̀jọ ọ̀kan àrùn ẹ̀rin ẹ̀jọ ẹ̀ta òdo àti ẹ̀rin. zero eight one five four eight eight zero four three zero ẹ̀ta òdo níláre aláfààní àti ka ìbéèrè kan sí wọ́n ní kí ni ìdájọ́ àwọn báńkì tó mọ́ báwọn èèyàn tí wọ́n bá yàn ra ìlónú ní lórí àga fíìsì kankan tó yẹ pé tí wọ́n bá báńkì mẹ́wàá wa rà tí wọ́n wá tà fún wa ṣùgbọ́n tí báńkì wọ́n bá tà fún wa ló fi owó tiẹ̀ ló ti fi kàn. wọ́n láti ẹ̀ àwọn aláwọ̀kọ̀ tí ó fún sí náà ọlọ́run sàmúra à ń tọ́ láti ṣe láti modernize islamic cooperative à ń tọ́ láti islamize ẹ̀ ṣùgbọ́n àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ ń lè lóyún kùdọ̀kùdọ̀ ẹni wípé ẹ ń tẹ̀lé ìyàn lọ síbi tí ó ti rajà ẹlẹ́wàá sanwó ẹ wà lọ́wọ́ kàṣí ní iye báyìí bẹ́ẹ̀ni ẹ lọ dáhùn nínú ìpàdé ànábì kọ̀ fún wa láti ta ọjà káàkiri ìgbà sanwó ẹ ọjà tó ti wà lọ́wọ́ yìí ọmọ ẹgbẹ́ tó bá wá nífẹ̀ẹ́ sí láti ra nínú rẹ̀ láti ra aró rẹ̀ ẹ ṣe wàá tàn fún sọmi náà wọ́n ti bẹ́ẹ̀ káàbọ̀ ẹ̀yẹ́ sì ní lọ́wọ́ títí làwọn yẹn lè nílò wọn tí ẹ̀lẹ́gbẹ́ káfà tí àwọn ẹgbẹ́ tí ẹ̀lẹ́ fẹ́ ra o ẹ̀yẹ́ sì rà sọ́wọ́ fẹ́ẹ̀sì mi látà rẹ̀ lẹ́yìn tó bá mímì ìtura lórí rẹ̀ tán ẹgbẹ́ wa fẹ́ ra ẹ̀wá láǹfààní láti tà fún sọ́dà lè jẹ́ yóò ṣe ń tún yẹn ó kù díẹ̀ káàtó gbọ́dọ̀ kó tí ó mi bí fẹ́ ra ọkọ̀ ní ìṣúná kò ju ìṣòyà ní ọjọ́ kẹ̀kẹ́ fẹ́ rà gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ti tán ó gbọ́dọ̀ ní one point two ẹ̀bà rẹ̀ fifty one two lójú ọ̀dọ́ nígbà fifty one fifty one one point five sí ó kù díẹ̀ káàtó lọ́dà bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́sìn láwọn nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ pẹ̀lú náà tó ń ṣòro bí ọba ti ní nǹkan lọ́wọ́ ìyẹn ní òrìyá ti pàṣẹrò pàṣẹrò fún mutlak yẹn ní lórí yẹn ló ta yẹn ló bóyàn yẹn ló yáàyàn yẹn ló fífi sàárà ṣùgbọ́n kọ́bílà tàmánlò kọ́bílà òṣèré àlùmọ̀lùkìyà òyìn sí ìlàkọ̀ láti fi rẹ̀ ọ̀nà òkun àbàlẹ̀. nígbà yìí a dá kíkà pẹ̀lú ìyọ̀lọ́lẹ̀ tí ó bá di ọjọ́ mẹ́jọ àwọn ìbéèrè tó kù níwájú wa àkọ́kọ́ dáàrin síwájú kí a tó máa gba àwọn ìbéèrè míì kí a máa kọjá kí a rí àwọn ṣéèkì wa náà pẹ̀ ilé tí a gbọ́ náà kó gbé ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà pàdé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu